lókùtà má tí gbogbo rẹ̀ jẹ́ ìlú tó so pé odò ń sàn bẹ́ẹ̀ àwọn ọgbà sì rọkìlíkà rẹ̀ pẹ̀lú àwọn ewéko àwọn koríko àwọn nǹkan ọ̀gbìn lóríṣiríṣi tó ọyẹ kó lè ṣe é sí bẹ́ẹ̀ àwọn afẹ́ lámì ọlọ́run ẹlẹ́dàá wa tí yọ wà mú ká nàbì sallallahu alaihi wa sallam tí ó mú kó lè ṣe táwọn tọrọ yìí báyìí ọlọ́wọ́n bá fi ń yé wọn ìpè kìí ṣe pé káfàmì aránṣẹ́ òun náà nìkan tó bá bàrà jù tó bá wo èmi ọlọ́run màá mú kí àmì tí wọ́n tọrọ kó dé ṣebí mi náà ni èmi ni mo fún àwọn anábì tó síwájú láwọn mọ́jísà wọn tí mo fún anábì Musa ní pọ̀pá èmi náà ni mo fún anábì Isa ní agbára àti lajú afọ́jú tó bá sì wò wá Muhammad sallallahu alayhi mo lè gba tútú wọn kí n tún wá kẹ́ wọn fáwọn olùsẹ ní alámìdé nítorí tá a bá lọ fún wọn lámì tí wọn bá gbàgbọ́ wọn Ọlọ́run pa wọn rùn ni o tọlọ ń bá sì fi lè pa wọn rùn láti gbà wọn ìgbéǹda àgbéyàmọ bá ti dé torí gbogbo àní wá mọ torí bá nàbí gbẹ̀yìn tọlọ ń bá ti pa wọn àlómọ rẹ tẹni tó kú bá ti kú ọparí wọn anabi wa anabi kẹ ọtọrọ pé kọlọ wọn mọ pa wọn rùn kọlọ wọn bọ gba tutu bá wọn kó sì kẹ wọn ni onítorí náà ìwọ Ọlọ́run bal taftahu lahum baba at-tawbati war-rahma dípò kó mú àmì ránṣẹ́ èmi ọ̀fẹ́ lẹ́kùn tutu bá ti kẹ́ni kó o fún wọn torí ẹ̀ lọ́lọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá sí wa sọ yìí pé. قل إن الله يضل من يشاء fi yé wọn fi àmì kan ní já gbàgbọ́ àìsí sámì kan ní já sáìgbàgbọ́ torí pé bámi náà bá dé tọ́lọ́mù bá ní kí sámà kọ́ máa rọ̀jò erin kọjá àmì fànàbí o tọ́lọ́mù bá ní kí ilẹ̀ kọ́ máa pọ̀ owó jáde kọjá àmì fanabi òun eléyìí lásán kò tó láti mú kẹ́ni tó bá rí ọgbọ́lọ́ àyàfi tọ́lọ̀ ń bá fẹ́ kẹ́ ẹ̀rí kẹ́ ti torí rẹ̀ gbọ́lọ́ tọ́lọ̀ wọn bọ̀ bá fẹ́ kẹ́ gbọ́lọ́ngbọ́ ẹ̀ ní gbọ́lọ́ngbọ́ ṣé báwọn ẹni tó síwájú náà gbogbo àmì yìí náà ni afáwọn anábì tá a rán sí wọn tí wọ́n rí tí wọ́n sì gbọ́lọ́ngbọ́ ọlọ́run ló máa ń ṣe ẹni tó bá fẹ́ lọ́nà ìsìn àti mànà kò ní í ṣe pẹ̀lú pé àmì dé àbámi òde kẹ́nìkan á sọ pé ẹ òun fẹ́ gba islam ṣùgbọ́n òun ní gba islam àfi tẹ́ bá ṣe mírèkù fò à eléyìí ẹ̀kọ́ ló kọ́ ní òpè kọ́ gbàgbọ́ torí kọ́ lọ́ọ̀ ní máa pé gbàgbọ́ téèyàn ó sì gbàgbọ́ ọlọ́ọ̀ni máa pé sínà téèyàn ó sì sínà sàmẹ́tà sọ pé àmì gani pé kọ́lọ̀ òkúta láti sẹ́mà tó bá òkúta láti sẹ́mà ṣé àmì yún nígbà tí òjò òkúta bá dá sọ́pọ̀ gbàgbọ́ ó tún lè sọ pé rárá òjò náà kọ́rọ̀ níìsì torí tòkúta àti rí bó parí sí tiná la fẹ́ kọ́ wá títí náà náà bá dá ó lè pe rárá òjò àgbàdo kọ́rọ̀ títà àgbàdo náà bá dá ó lè tó yí bọ́lọ̀ ṣe mú àwọn àpẹẹrẹ àtàmì wánu gbọ́wọ́ anabi musa aleyhi salam sí firaun aleyhi la'anatullah tami ń wá lọ́kọ̀ ọ̀kẹ́ ìjẹ́jì ọkọ̀ ọ̀kẹ́ ìjẹ́jì tó fi pé mẹ́sàn-án ṣùgbọ́n tí firaun ò ti torí rẹ̀ gbọ́ lọ́wọ́ torí ọlọ́run ní pé kéèyàn gbàgbọ́ kìí ṣe pé nítorí kìí ṣe pé nítorí ànábì kan mú wa lápẹẹrẹ àbámi àbí nǹkan tó kọ́tọ́ káyàn láyà. tọ́ ọ bá rí gbogbo ẹ̀ náà tọ́lọ́ wọn bọ̀ ọba kókó gbogbo àmì yẹn lọ́wọ́ bá Firaun lọ́wọ́ bá lọ́wọ́ bá gbogbo wọn àmì náà wá gbogbo kálukú lágara bẹ́ẹ̀ bá ní kí sọ̀rọ̀ ọlọ́ ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ ẹnìkan wọn gba kámú wọn rírọ ẹ sọ àwọn gan alára fi ń sọ kékeré sọ̀rọ̀ èèyàn kìí ṣe dán kìí sọ̀rọ̀ àwọn alágbègbà ẹ wá gbàgbọ́ àbọ̀lọ́ ni máa kékeré yẹn gbàgbọ́ nítẹ́lómi náà sì gbọ́nu tó ń fi gbàgbọ́ ṣèbọ́lọ́ ló ló wọn gbàgbọ́ torí ẹ̀tẹ́yìn bá wá sọ pé ó rí wàtá nàbẹ́ Muhammad sallallahu alaihi wasallam tó bá mú kókè sọ̀fà kó di wúrà àyàfi ìgbà tó bá mú kí gbogbo àpáta mẹ́kà kó pòórá kí mẹ́kà wá dìlú kó dìlú kò sókúta ń bẹ̀ mọ́ kó dìlú tí àwọn akérèmọ́gbò odò ń sàn bẹ́ẹ̀ tó ṣe pé àwọn arúgbìn àwọn ọgbà ńláńlá wọ́n gbabẹ̀ wọ́n fi ṣe bùjókòó kó tó di pé ẹlẹ́gbàgbọ́ títà bá wá ṣerú eléyìí fún yín sọ wa tó láti gbàgbọ́ níbí tọ́lọ̀ wọn bọ̀ bá fẹ́ kẹ́ gbàgbọ́. قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب sọ́wọ́n pé ọlọ́wọ́n bá ló máa ń fọ̀nà mẹ́ni tó bá fẹ́ ọ olóma ń si ẹni tó bá fẹ́ lọ́nà ọba àrí gbogbo àmì ọlọ́run ló sì máa ń fọ̀nà ma gbogbo ẹni tó bá sẹ́rí padà sọ́dọ̀ tó bá ti lè sẹ́rí padà sọ́dọ̀ ọlọ́ ọlọ́wọ́n bá fọ̀nà mọ́ ọ níta tọrọ kọlọjà dídí àbá èdè rẹ kọ́ni kọ́ni tí ó jẹ́ kẹ́ ẹ gbàgbọ́ òǹkọ́ sì ni tí ó yọ yín kúrò láì gbàgbọ́ nítorí pé àwọn tó síwájú yín ti rí àmì tó ju bẹ́ẹ̀ lọ wọn ti torí rẹ gbọ́ lọ́wọ́ wá gbọ́ torí ẹ ọlọ́ni wọn máa tókun ní wọn máa tókun ní ayati wan nudhur wọn máa tókun ní ayati wan nudhur an qawmin la yu'minun bá a bá tiẹ̀ kó àwọn mọ́jísà tá a kó ránṣẹ́ tá a bá sì kìlọ̀ títí kò lè wúlò fáwọn ẹni tí ọ̀pọ̀lọ̀ kò sí bí káfíìrì ó ti ṣe rámìd kò sí bí ó ṣe ráwọn mọ́jísà tó tí ọ̀pọ̀lọ̀ wọn bá gbọ́ ọlọ́ni innal ladhina haqqat alayhim kalimatu rabbika la yu'minun àwọn ẹni tí ọ̀rọ̀ ti síwájú sẹ́lé wọn lórí látọ̀dọ̀ olú ẹlẹ́dàá rẹ̀ pé wọ́n sòrí ẹ bá ń kó gbogbo àpẹẹrẹ gbogbo àmì wá fún wọn wọn ò ní gbàgbọ́ walaw ja'athum kullu ayatin kódà kó sì pé gbogbo mu'jiza lọ wá bá wọn hatta yarawul 'adhabal alim títí tí wọn fi rí yà wọn ò ní gbàgbọ́ títí tí wọn fi rí yà tó Ọlọ́run tún ní walaw annana nazzalna ilayhimul malaika tó bá jẹ́ pé bẹ́ńsẹ̀ ń tọrọ laba dá wọn lónìí laba sọ màláìka kalẹ̀ sáàrin wọn wa kallamahumul mauta tàtún káwọn òkú ọmọ bá wọn sọ̀rọ̀ wa hasharna alayhim kulla shay'in qubula tá a kó gbogbo nǹkan jọ fún wọn bí ti ṣe tọrọ ma kanu liyu'minu ọlọ́run ò ní gbàgbọ́ o illa an yasha Allah àfi bá wù ọ́ lọ́wọ́ tí o bá wu ọlọ́run ẹnìkan ò lè gbàgbọ́ ọ walakinna aktharuhum yajhalu ṣùgbọ́n láì mọ̀ kan lọ́pọ̀lọpọ̀ torí ẹ̀ lọ́lọ́run sọ ń bí pé qul inna Allaha yudillu man yasha fi yé wọn kọ́lọ́ wọn bá ní ma ṣe ẹni tó bá fẹ́ lọ́nà wa yahdi ilayhi man anab òun náà sì lọ́ba tó sọ pé ó máa ń fi ọ̀nà ma ẹni tó bá ṣẹ́rí padà sọ́dọ̀ rẹ̀ torí ẹ̀ eléyìí pàtàkì púpọ̀. ẹ ikpe i pé nínú ìgbésí ayé wa lónìí ọ̀pọ̀lọpọ̀ náà ló tó sì pé ńgbà Islam tẹ bá fi hàn pé Islam lódodo gbogbo nǹkan tó bá takò ọ̀sọ́nà ń bẹ̀ ẹlòmíì lè sọ pé kóun tó gba ń tẹ̀wé ìgbọ̀ kóun tó gbà kó tọ̀ ní àfi kẹ́ fi àmì kan hàn àfi kẹ́ tọ eléyìí máa mú kí apá kan nínú àwọn èèyàn pàápàá jùlọ irú àwọn ẹni tí máa fi ọ̀rọ̀ wérò lórí ntọ́wá nínú ìwé kan àti ntọ́wá nínú ìwé mi tí àwọn tẹ́lẹ̀ àti comparative yẹn ó máa mú kápá kan nù ọ́ lọ́ máa kọ́ tó náà máa pè gbogbo oríṣiríṣi rọ́ nígbà tẹ́ni tí gba Islam. tó sì ti ilana ìlànà míì ní tẹ̀lé tẹ́lẹ̀ tó fi jẹ́ pé nítorí fi mú tẹ́lẹ̀ níbi títí ń bọ̀ náà fi ń jẹ náà wàá sọ ní ìsìn gbogbo ń sọ gbogbo ń wí kò tí ì tu tẹ̀tẹ̀ láàrọ̀ kan ló ń tọrọ lọ́dọ̀ tó o bá ti lè sí òun ó di mùsùlùmí kí ni òun kan fún ètò ọba ti lè ṣe mírèkù kan fún un òun ọgbọ ọgbọ mírèkù lè ṣẹlẹ̀ lọ́dọ̀ ẹni tó ìbá sànà kò lè ṣẹlẹ̀ láéláé nítorí dáńpẹ ní mọ̀ọ́jísẹ́ tó bá gbọ́n lẹ túmọ̀ sí mírèkù nǹkan kan ní tí kì í ṣẹlẹ̀ gbọ́wọ́ anybody àfa anábì ọlọ anábì ọlọ nǹkan kò lè sọ pé yọ wà ni ó mú wa bákan náà ní ìgbà tó bá dé fi hàn ìpètò àmì pé ànábì ni mí tẹ ẹ bá ní ni ẹ̀yin náà ṣe irú ẹ̀kẹ́ fi já mi rọ ti máa mérè kù lọ́dọ̀ tẹ káfílẹ̀ bá àmọ́ olókù rọ kókù ìdání ọ ẹ wàá rí gbogbo bójúbójú tí wọ́n máa ṣe eléyìí wọ́n tún máa ni nítorí pé lọ́dọ̀ àwọn míì nínú ìlànà tí wọ́n tá ń ṣe àtẹ̀sìn wọ́n tá ń ṣe nínú tírénì so kí náà ṣe tẹ́fì gba làákàyè àwọn tẹ́ ń bá sọ̀rọ̀ so ńgbà tá a ti sọ pé jésù ṣe mírèkù jésù mírèkù lẹ́yìn náà lè ṣe so gbogbo oríṣiríṣi trick ńlọ́wà lọ́dọ̀ oríṣiríṣi wọ́n lè ti rọ̀rọ̀ kúrọ̀ sínú àgbọn tí wọ́n wá fọ àgbọn ní ìsìn tẹ́ wàá rí i pé ah kàkà ká rú mi nú àgbọn níta bá ń bẹ̀ ní pé yes mírèkù nìyẹn àbí èyí wa gẹ́gẹ́ bí àwọn òpìdá gangan náà ni ó ní dáńtá máa ń ṣe tí wọ́n gé ní ìsìn ó lè kó kó fi ẹyìn yìí kó fi ranú tí wọ́n bá fi ranú wọ́n á sọ pé ọ̀dà òwúrú lọ yàgbẹ́ pàtó bá lọ yàgbẹ́ lọ́ba rí tọ́ ya tọ́ ya àdó àdó pupa wọ́n bá jáde tó ń ti kó dẹ́ ẹ eh, inú mi náà ló ti bẹ̀rẹ̀ nu ọba sọ̀rọ̀ ó tún yé ètò jù bẹ́ẹ̀ irọ́ sì irọ́ gidi ìdán ni tó irú rẹ̀ pọ̀ nítorí pé àwọn òpin náà máa ṣe ọ̀pọ̀lọpọ̀ náà sẹ́kọ̀ọ́ àwọn ṣe jálàbí àwọn yìí ẹ̀ ń wò gbogbo ẹ̀ náà máa ń pa gbogbo ẹ̀ ń bẹ́ẹ̀ ní tó máa ń pa ó lè náwó báyìí torí kókò sí nǹkan kan lọ ọjọ́ náwó báyìí pẹ̀yìn ayé ẹ̀dá mi lóhùn ẹ̀yìn ọ̀bà bọ́ sí lọ ẹ́ eh? nǹkan bẹ àfa <laughs> so gbogbo eléyìí rọ́ lásán so gbogbo orú nǹkan. so irú rẹ̀ ẹnìkan sọ pé àfikún ṣe mírèkù mírèkù ńgbọ́ ló fẹ́ gbà dọ́dọ̀ rẹ̀ anábì ni wọ́n nǹkan kan bẹ́ẹ̀ tá à ń pè ní karama karama òun náà jẹ́ nǹkan tí fún yẹn sí àwọn ẹni ló ti máa wáyé àmọ́ ẹni yìí kò lè mà òun náà kàn máa sọ pé nǹkan báyìí kò lè torí kò fún ní kí nǹkan oṣù kan wọ́n rìn wọn tó débẹ̀ láti Madina gbàtà àwọn wa ń lọ tá ń lọ tá ń lọ wọn á mórí lé ibì kan àwọn ọmọ pébẹ̀ léwu bàjẹ́ Umar wa ń sọ kútúbà ni wọn sọ lórí kútúbà pé yà á sáré yẹn jabal yà á sáré yẹn jabal yà á sáré yẹn wọ sáré à ibi òkè ni ká máa lọ ibi òkè ni ká máa lọ gbàtà padà dé Madina wọn sọ fún wọn pé àgbọ̀tọ̀ ń sọ fún wọn pé yà á sáré yẹn jabal sọ eléyìí wọn pè ní karamatul awliya tọ́lọ̀ máa fi pọ́n àwọn èèyàn tiẹ̀ lé so ṣùgbọ́n nìkan ní ìsìn irú rẹ̀ wọ́n á ní wọ́n á ń ṣẹlẹ̀ gbọ́wọ́ rẹ̀ sáàpù ẹni ọlọ́run ní abẹ́ni àṣetán alimami shafi'i rahimahullah onítàbárẹ́ nìkan tí ń fò lójú sánmà láì wùyẹ́ tàbárẹ́ nìkan tí ń tọ orí omi kọjá. láì jẹ́ pé omi mu ẹsẹ̀ rẹ̀ tójú ń rọ̀ tí ń kọjá láì jẹ́ kójú pa àgbọ̀dọ̀ tí ti ń ṣẹlẹ̀ ní karama ṣáájú ká tó gbé iṣẹ́ rẹ̀ hàn al-kitab hàn al àti sunnah muhammed sallallahu alayhi wa pé tà sallallahu gbaná la karama. àti pé ẹni ọlọ́run àmọ́ tí ó jẹ́ bẹ́ẹ̀ tó ẹ kọ́ daràn paraku ni ọ̀tá ọlọ́run ni ànábì ni ajẹ́kẹ́ gbogbo tí ń ṣẹlẹ̀ yẹn á pè ní istidraj istidraj pé dídẹ lọ́lọ́run ọba ń dẹ kó lè bá kú lórí rádaràdà kó lè bá jìyà ọwà sọlá ẹlẹbi gbóngbó ti ń lé ẹnìkan sí lọ di wàlí ńlá nígbà tó sì jẹ pé gbogbo wàlí tó dà nínú tọrí kọ wàlí ṣẹtọọnì náà kìí wàlí rahman nítorí pé nínú tọrí kọ ọsùlán kò sí tọkàn pẹ̀lú pé tẹ̀lé tọlọ tẹ̀lé tànàbì sallallahu alaihi wasallam sáàtì tẹ̀lé ṣéwù rẹ ìtumọ̀ tọrí kọ gangan gbọ́rọ̀ sí ṣéwù rẹ lẹ́nu èsì kó àmọ́ àṣàtakò fún ṣéwù rẹ pẹ̀lú tọ́lọ̀ sọ àti ntànàbì sọ ṣéwù gangan fúnra ara rẹ ó ti tó ń pílà so wọ́n sì ti sọ fún ẹ níjẹ́ tó bá ti lọ gbọ́wọ́ pété ọ̀hún tún ní ṣéwù méjì máa ń tiẹ̀ láyé yìí o ẹni tó máa gba instruction lọ́dọ̀ rẹ ló ti gbọ́wọ́ lọ́dọ̀ rẹ kò yí wá tún ṣe ṣéwù rẹ láyé ṣéwù rẹ ní títí dọ̀là òkè yá mi òní ó tún lọ wọ̀ ọ́ gúnlẹ̀ lálẹ́ tọ́ bá ti wá lọ mẹ́lòmíì ní ṣéwù bẹ́ẹ̀ni gba instruction lọ́dọ̀ rẹ̀ orí jẹ́ tiẹ̀ lọ. torí ẹ̀ tí máa tọ̀rí kọ wọn ní lè fi ṣéwù wọn lẹ̀. ìmúnilẹ́rú tó tó kò sí ìmúnilẹ́rú tó tó kò sí. ẹ sì rí i pé ọ̀pọ̀lọpọ̀ ẹ máa bọ́ wọn lọ́wọ́ ẹ máa gé wọn lọ́wọ́ wọn máa ẹ máa gé wọn lọ́wọ́ wọn máa bọ̀ ká nítorí pé mẹsẹ sàlàyé fún wa ike sọnà ìrẹgbẹ ní ìranu ní ìgbà náà lẹ hùn rí ma ó ń gan tó lè ti di mọkọdà tí ń fáwọn èèyàn lọ́wọ́ fún torí ẹ ọlọ́run ọba wa a máa fún àwọn ó sì máa ń fáwọn ẹni tiẹ̀ ní karamat àmì tẹ́ ń lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam anabi kí ó mú wa ọlọ́run ni ó mú wa àmọ́ tó kàn ṣẹlẹ̀ ni pé tọ́lọ́run bá ti lè mú àmì yẹn wá tẹ́ ẹ bá kùnà láti gbàgbọ́ ọlọ́run pààyàn ńlọ́fà parun fífẹ́ ra ọ́nà àtàwọn èèyàn so gbogbo àwọn parun tó ṣe àwọn anabi tó síwájú nígbà tí wọn gbàgbọ́ ni àwọn èèyàn anabi náà so àwọn èèyàn anabi sọ́ọ̀lẹ̀ àwọn èèyàn Shu'aib àwọn àádáwa àwọn Thamudawa nígbà táwọn dé gbogbo wọn kọ̀ láti gbàgbọ́ ọlọ́ǹpa wọn ọlọ́ni alladhina amanu wa tatma'innu qulubuhum bi dhikrillah ẹ̀ ráwọn olùgbàgbọ́ òdodo ìrántí ọlọ́run ló máa ń jẹ́ kọ́kàn tí wọ́n balẹ̀ kí pé ẹ mú mírèkù wá ìrántí ọlọ́run ní máa jọ́kan tí wọ́n balẹ̀ yéésì kó àlè gbọ́ gbọ́ erégbà tó bá mú mọ́jísà wá tí wọ́n bá ti lè dárúkọ ọlọ́run ọkàn múmi ni wọ́n máa balẹ̀ kò sí nǹkan kan tẹ́ lè ṣe tẹ́ fi lè nífọ̀kànbalẹ̀ láyé yìí kẹjọ yẹ yín o ẹ lè fowó ra ìfọ̀kànbalẹ̀ ẹ lè fi kò ní ìfọ̀kànbalẹ̀ ẹ lè fi ọlá ní ìfọ̀kànbalẹ̀ ìgbà tẹ́yìn ti mọ̀ yín pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olówó wọn wà tó ṣe pé wọn à nífọ̀kànbalẹ̀ tó ń towó tí wọ́n ní kódà ilé yẹn gan ni ti ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé pé tówó tá a ní bá ti ṣe ń pọ̀ sí bẹ́ẹ̀ ni inú fu àyà fu yóò máa pọ̀ fún yàn èèyàn ní rẹ́dọ̀fí lórí òróǹro ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó lọ́wọ́ à tó ṣe pé tẹ̀ ń bá ń bá wọn sọ̀rọ̀ ara wọn lásán ní bẹ pẹ̀lú yín ọkàn wọn ò sí pẹ̀lú yín bí tó ń bá yín sọ̀rọ̀ ó ti ń ṣe calculation multiplication addition and subtraction gbogbo bẹ́ẹ̀ ṣe ẹgbẹ́ ọkàn máa wọ pé kí ni sọ́n sọ̀rọ̀ subhanallah ọ̀pọ̀lọpọ̀ nù wa ló jẹ́ pé àwọn kankan kó dààmú bá a. bóyá ọjà tó ọ̀dà wọ́n ti mú lẹ̀ ní pọ́ọ̀tù wọn ò jẹ́ kẹ́rù yọ wọlé wọ́n ní dẹ́mírèjì kan tó ti gorí rẹ̀ adúrò owó tá a san èrè ló la rò jẹ gbogbo ẹ̀ńbẹ̀ńbẹ̀ ẹ rí i pé àwọn olówó láwùjọ lẹ́sìn yẹmẹ́ pàtàkì jùlọ tó wá gbé olówó yẹn ìwọ ọlọ́run ẹ̀tọ́ rẹ̀ nínú dúkìá kì í yọ ọkàn rẹ̀ nítorí pé zakat tẹ̀yìn tẹ́ lówó tẹ̀ ń bá ń yọ ẹ̀ ń rọ àfọ̀kànbalẹ̀ fúnra fún zakat òní wá ka yín pa. pípé ńgbà tẹ́ ẹ̀ fún lówó lẹ́rọ̀ kó wọn kókó kó lélẹ̀ ẹni tẹ́ yọ zakati fún òun kí ó juwe léyìn fọdàràn tí wọ́n wá lù yín pa ala bi dhikrillahi tatma'innul qulub àwọn tó nípò láyé bí àwọn lọ́balọ́ba àwọn aládéládé àwọn baálẹ̀ baálẹ̀. ẹ̀rí gan wọn nífọ̀kànbalẹ̀ nínú wàhálà náà ni gbogbo wọn wà gbogbo ògbà kóòtù náà ni láàrin ààfin sí kóòtù náà lọba mi parí ayé sí ojoojúmọ́ bàbá dúró lọ́ọ̀kan kóòtù ọlọ́run lọ́mọ yìí ẹ orí adé ọrùn lẹ̀kẹ̀tọ́ ọmọ kan kan àwọn máa tún gbé wọn lọ kóòtù àbáwọn náà ń nìkan lọ kóòtù. láàrin kan wọn ò ní fọkànbalẹ̀ torí àbòsí ńkọ́ kó ló ṣe fẹ́ ní fọkànbalẹ̀ wọ́n sábòsí sẹ́nìkan wọ́n á rò pé wọ́n máa ṣàdúrà fún ọ èpè ńkọ́ yọ máa ṣépè fún ọ gbogbo ọ̀nà tí gbèsè ayé rẹ̀ òfin ní dùn ló náà máa wá fún torí ẹ̀ á rí i pé kìí sowó ìní máa ń tẹ́kẹ̀yìn onífọkànbalẹ̀ kìí sọlá. So ní máa jẹ́ kéèyàn ní fọkànbalẹ̀ kìí ṣe pò ní máa jẹ́ kéèyàn ní fọkànbalẹ̀ ìrántí ọlọ́run ní máa jẹ́ kéèyàn ní fọkànbalẹ̀ sísìn lọ́n ní máa jẹ́ kéèyàn ní fọkànbalẹ̀ ìtumọ̀ ìrántí ọlọ́run ala bi dhikrillahi tatma'innul qulub èsìtò àlọ́tí kò kalẹ̀ ní ìtọ́ àwọn tẹ́síbá gbọ́fẹ́sì láìláìlọ́lá one million kọ́kànlélẹ́balẹ̀ kò ní balẹ̀ torí bídíà ni man amila amalan laysa alayhi amruna fahuwa radd ọlọ́wọ́n da káyà rẹ̀ padà fún. tó nísìnyí tẹ bá wo orílẹ̀-èdè kan ẹnìkan ẹni tọkàn rẹ̀ ọ̀ba lẹ̀ jù ń bẹ̀ ẹni tó bá jó lórí wọn ni ẹni tó jó lórí wọn ni ní ìsọmọ ní nàìjíríà tálọ́kàn rẹ̀ ọba lẹ̀ jù ah ó ní pírẹsidẹ́ǹtì ni bó lọ́kàn rẹ̀ ti fẹ́ balẹ̀ kò lè balẹ̀ nítorí pé bórílẹ̀èdè náà ṣe wà ọkàn rẹ̀ lè balẹ̀ ṣèbí gbogbo ẹ̀ tẹ́yìn bá ń lọ lọ́nà nísìnyí tí ẹ fẹ́ yẹra fún kòtò tó tí ò tún ṣe tẹ láksidẹ́ǹtì tẹ kú dànù bẹ́yìn ọ̀bá rántí ṣépè tẹ fi kú àwọn èèyàn tó bá kù láyé ńkọ́ wọ́n ṣe pè fẹ́ni tó yẹ kó tán náà sí tí ò tún ṣe tẹ́yìn fi bá bẹ́ẹ̀ lọ. táwọn ọmọ tí ń wáṣẹ́ táwọn bá wò ó títí pé tọ̀ ó yẹ káwọn olórí yìí kán pèsè iṣẹ́ fáwọn wọn ò pèsè iṣẹ́ táwọn fi páálí ká tó di pé páálí sá torí pé níyọ ọdún tó yóò gbé sabotikéètì ká tí ó sì níyì ní ìsìnkú kẹ́yìn ọkàn dé ní ìsìnkú lòún wá pé since when have you graduated lọ́wọ́ á ní láti twenty years ago pé dákun fi ìwé ẹ̀rí òsibì kan káwọ́ bọ́yọ̀ onílàáká ẹ̀mí ìta lè lò ẹ̀hìn torí pé ìwé wa ó ti pẹ́ náà ó ti sà so òun náà wá wó sùsù pé ah, àwọn tó yẹ kó pèsè iṣẹ́ fún ò pèsè iṣẹ́ fún ò bó lọ́kàn tiẹ̀ sì fẹ́ balẹ̀ màdó sì jẹ́ pé àwọn ọmọ tiwọn àwọn òsì ń tòsí o wọ́n tiẹ̀ ti plan life àwọn ọmọ wọn débi pé àwọn òní wá òní wá wá àwọn ẹsẹ̀ táwa ń tò fún yìí wọ́n ní wá wà ọmọ ọ̀gá kọ́ máa jọ̀gà lọ tí bá béèrè state kọ̀ọ̀kan tálọ́kan rẹ̀ ọ̀balẹ̀ jù ah Mr. Governor wọn ni. ńlọkàn rẹ̀ ọba lẹ̀ kọ́lá gbogbo yẹn da àwọn àwọn ẹranko gán dà mọ́ torí pé nísìnyí ẹ̀yin kiri gbogbo lẹ̀ yìí ká O ó bùkátà ẹ̀ sọ́kàn táǹtì ẹ̀dọ́ ọmọ tẹ́yìn kan bá ti nípò nísìnyí ẹ̀ríkì mọ́tò tí gíláàsì rẹ̀ máa dúdú ní ọwọ́ tẹ́ẹ̀ ní mẹ́ńtọ́ wà ń bẹ̀ẹ́ wọ́n tún wá máa fọn fèrè kan pé wín wín wín eyalona eyalona wín ẹ̀yà lọ́nà ẹ̀yà lọ́nà wa so <laughs> ok bó lọkàn sọ afẹ́ balẹ̀ ọkàn rẹ ò lè dáadáa ah, so torí dee eléyìí ọkàn wọn àwọn tí kéèyàn ètò wọn ti ẹ̀rí kí tó bá pera rẹ̀ mùsùlùmí kò dájú pé ẹ̀rí mọ́ṣáláṣí rí kò dájú kò dájú ẹ̀rí kí ni ìsìn tí wọ́n á ní ẹ̀ lọ́yà akẹ́tẹ̀ ẹ̀bẹ̀rẹ̀ ń tòsí mbẹ́ pé tí a máa local government kan ọwọ́ a mọ́ṣáláṣí ẹ̀rí kí gbogbo mùsùlùmí ọmọ òwò ni ká ṣé kí wọn náà máa sin lọ ha ah, ọmọ ìyàwó alẹ́ mi fún ọ ah, ṣé òun kọjá akọ́wọ́ náà abẹ́rẹ́ rí nǹkan mẹ́rin àbí mr gọ́vùnà wa lọ wá mọ́sálásí yóò máa yàwó yẹn lẹ́nu torí wọn èsì náà tẹ́lẹ̀ náà àfẹ́ntọ́lọ̀ ń bá sàánù mr president ń kọ́ à gbogbo owó ìròyìn ó gbé gbogbo owó ìròyìn ó gbé ilé ìtumọ̀ sí pé àwọn èèyàn fẹ̀sìn wọn ṣeré nítòsí lè jẹ́ ká níbàlẹ̀ ọkàn nù wọn àká kún rárá gbọ́dọ̀ lẹ́sìn fẹ́ níbàlẹ̀ ọkàn gọ́vùnà kan lù kàn ó lóun fẹ́ wá ti sọ látòlù tó máa mọ́sálásí kan ṣé ẹ̀yin ọ̀sẹ̀sẹ̀ sọ fún apẹ́ ń bọ̀ ná kí ni tí ń bá yín lẹ́rù ẹ wá sọ fún apẹ́ ń bọ̀ ọ̀ ń bọ̀ báwo ṣé ẹlòmíì náà sọ pé ń bọ̀ gbogbo mùsùlùmí dọ́gba wọ́n ti wá wọ́n ti wá ránṣẹ́ lẹ̀ pé ń bọ̀ torí ẹ̀ gbogbo dédé ibi tó jẹ́ yìí máàmù yẹn tó lè gbàyàn bíi tààtì wọ́n fi ilẹ̀ lófo ẹnìkan ọ̀wọ́lọ́jọ́ kò ń torí àwọn ọ̀wárí yọ wà lẹ́ẹ̀kan yìí ń bọ̀ so gbogbo àdúrà yìí tẹ́sí filẹ̀ fún àfà wọ́n ti wá mọ̀ kó aago méjì nínú ìmáàmù wa bẹ̀rẹ̀ sọ́láàtì wọ́n ti parí kútúbà wọ́n á dúró aago méjì lù bàbá gómìnà òde aago méjì àbọ̀ lù bàbá gómìnà òde ẹ̀sìn bá nàbí là ń retí wọ́n tún dúró aago mẹ́ta tó lù bàbá gómìnà òde sẹ́mi pé ẹ ní ti fẹ́ sọ̀rọ̀ kálukú ti ń kùn kálukú ti ń kùn wọn retí kẹ́nìkan kọ́kọ́ sọ jáde káwa náà gbé lẹ́yìn rẹ̀ ẹnìkan á anábìlà ń retí ni. <laughs> tọ ẹ fún àwọn tí wọn aránṣẹ́ kọ bó ní ká ṣe làwọn yẹn bá dìde pé ẹ dákun Ọlọ́run làwọn ń sìn àgọ́ mẹ́ta àti ìṣèjúmọ. so ẹrú tí wọn ń balẹ̀ máa wù kíkẹ́ tọ́ pé ẹ̀sọ́ ń lọ kọ́ mọ́ṣáláṣí fún wa tó ń mọ̀ pé yìí ń bẹ̀ kí ni tiẹ̀ tiẹ̀ á jẹ́ tó wọ́n sá dúró di mẹ́ta àbọ̀ mẹ́ta àbọ̀ ló tó wá di wọ́n tó wá ti sọ láti ojú mọ́ a kí ló ń sọ fọlọ́ ń jọ gbẹ̀ndẹ̀ wọ́n lọ torí lágbájá láti lọ́sọ̀ láti lára nígbà tó sì ló ń bọ̀ ń kọ́ àwọn àwọn òkú ká mọ̀ sí sọ láti ṣáájú ẹ̀ ẹ́ àìlà ẹ̀ lọ́wọ́ ìbá ké máa se tí kò ní tala tí kò ní máa kú tí wọ́n ń ṣe sọ̀lá tó gbogbo eléyà fi hàn wá ntí máa jẹ́yìn onífọ̀kànbalẹ̀ kan ẹ̀rí kí téèyàn bá lówó láyé tó bá lọ́lá tó bá nípò àwọn erin ní gbèrígbèrí ntí máa já nífọ̀kànbalẹ̀ gbogbo ntí o gbogbo ntí o tó fi ná kún tí o fi kó kúnná tí ń jó kó tún jó sí ni wọ́n máa wá tí àìnífàyàbalẹ̀ wọn tí ó fi pélékè inú wọn máa wà. gbọ́n aláìgbọ̀gbọ́n wo oògùn burúkú ká oògùn làwọn máa wá ká wọn ò ní jẹ́ pé wọ́n ń sin lọ. ẹlòmíì gan lè gbà pé kó ń gbé òun sínú àpótí kan bíi pósí níbi ìjọ méje pé kó ń fi róòmù kápá ayé ọmọ bàá ká o àfa yọmọ abẹnú pósí ẹlòmíì nínú wa gbogbo bí tó bá lólógùn wà tẹ́sí lógùn rẹ̀ dájú bàbá ń gbówọ́ ìyá ń gbówọ́ ìní ọ̀mà lọ torí kíni kó lè ba lékè ọ̀tá yìí náà kọ́kàn rẹ̀ ò lè ba balẹ̀ káfi dá gbogbo wọn lójú kọ́kàn yìí ò lè balẹ̀ ala bi dhikrillahi tatma'innul qulub ọlọ́ni ẹ̀ tẹ́tí gbọ́ ìrántí ọlọ́run sísin lọ ló máa ń jẹ́ kọ́kàn balẹ̀ sísin lọ ló máa ń jẹ́ kọ́kàn balẹ̀ tábàárí ọba tí ń sin lọ lójú méjèèjì tí ìfẹ́ sì ń ṣeré tí ìfẹ́ sì ń ráre ọkàn rẹ̀ ọ̀balẹ̀ ju ti gbogbo aráàlú rẹ̀ lọ gbogbo ẹni tí pákàleke bá bá gbogbo ẹni tí ìlà ìlú bá bá tó bá ti lè dí ọ̀dọ̀ ọba ẹ̀rí tọkàn tiwọn náà balẹ̀ nítorí pé ẹni tẹ́ lọ bá ó ní fọkànbalẹ̀ nítorí pé ń ṣe tọ́lọ̀ nínú tóun mọ̀ kó ṣe sábàbí tóun fi ní fọkànbalẹ̀ yọ ya yín lò mẹ́ lágbájá tóun á ń sọ tóun sọ ó tójú òun tó ti sin lọ́hùn abẹ́ ẹ̀gbọ́ bẹ́ẹ̀ à ìwọ náà bá wọn pé bàbá ti tó ń wà sí bẹ́ẹ̀ ni torópò mọ̀ pé ibi tóun gbánu tọ́lọ̀ fi fún lọ́kàn oògùn ò lè jẹ́ kọ́kàn balẹ̀ o torógùn jógùn lọ oògùn jógùn lọ ó lè jẹ́ pé gbogbo oògùn tí wọ́n ń sà kò lè ṣiṣẹ́ kankan ẹni tó ń sàásì yóò tún dúró garando ni torí àwọn ṣàyàtìní tó ń bẹ lọ́wọ́ ẹ̀ àwọn ọ̀gá àwọn ètò ṣe tiẹ̀ fún ọ ni gbà tó ń bá ṣe tiẹ̀ báyìí nìyí yọ ta ọ láyà tógun tógun rẹ ni tí è gbé ọ ṣubú ok sọ alẹ dúró tọlọ kẹnìkan á gbé ọ ṣubú kò lè gbé ọ ṣubú láéláé torí kọ́ lọ lágbára ju gbogbo nǹkan lọ ala bi dhikrillahi tatma'innul qulub tẹ́ máa ń sin lọ́n ẹ̀yin gan fúnra ara yín ẹ̀ dára yín má yàtọ̀ ẹ̀ dára yín má yàtọ̀ tẹ́ máa ń sin lọ́n ẹ̀ dára yín má yàtọ̀ ẹ̀yin gan bẹ̀rẹ̀ sí ní mọ̀ pé gbogbo àwọn nǹkan táwọn èèyàn ń wo ọmọ ìdọ̀tí lásán pàǹtì kọjá mọ̀ kankan torí tẹ́ ẹ̀ bá ti lọ́lọ́n kí lẹ fẹ́ sọ pé ẹni tẹ́ ẹ bá wá lọ́lọ́n kí lẹ fẹ́ sọ pé ẹni torí ẹ̀ ló ṣe jẹ́ pé ìmánì kò gbọ́dọ̀ fìyàn sílẹ̀ ńgbà kankan èèyàn sì gbọ́dọ̀ fi ńgbà kankan lópin ìgbà téèyàn bá fẹ́ sórí rẹ̀ kọ́lọ̀ wọn bá kọ́ mẹ́jẹ àsórí ibú. alladhina amanu àwọn olùgbàgbọ́ òdodo wa tatma'innu qulubuhum bi dhikrillah àwọn ọlọ́kàn wọn máa balẹ̀ pẹ̀lú ìrántí ọlọ́ eléyìí túmọ̀ sí pé al-kuffar latma'inana li qulubihim àwọn kèfèrí ọkàn wọn ò lè balẹ̀ láéláé àyà ìfihàn bẹ́ẹ̀ torí ẹ̀ tí káfíìrì bá sọ pé àyà mi máa já ẹ̀rù máa bà mí á sọ pé ogun rẹ̀ ń bẹ ogun rẹ̀ ni kò di mùsùlùmí tó bá ti di mùsùlùmí ọkàn rẹ̀ ọba rẹ̀ torí kọ́ lọ́nà sọ́kọ́ alladhina amanu wa tatma'innu qulubuhum bi àwọn olùgbàgbọ́ òdodo lọ́kàn wọn máa balẹ̀ pẹ̀lú ìrántí Ọlọ́run idhan la imana laka latmi'nana li qalbik tó bá ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ ọkàn rẹ̀ ò lè balẹ̀ méjèèjì jọ ń rìn tabaari mùsùlùmí kan tọlọkùn wọn balẹ̀ ayọkẹrù mùsùlùmí wo ni ọ ǹjọ́ wọn ń sin lọ́n bí tọba ayọkẹ ń sin lọ́n lódodo ọkàn rẹ̀ ó balẹ̀ kì í sin lọ́n rárá ọkàn rẹ̀ ò lè balẹ̀ ni ọkàn rẹ̀ ò lè ilé ìjẹba ọlọ́ni alladhina amanu wa tatma'innu qulubuhum bi dhikrillah. ألا بذكر الله تطمئن القلوب ọlọ́ni ẹ tẹ́tí ẹ gbọ́ ìrántí ọlọ́run ló máa mú kọ́kàn balẹ̀ kò sóògùn mi kò ságùn mu tó lè jẹ́ kọ́kàn balẹ̀ téèyàn bá lọ sí hospital òun náà ni pé ọkàn wa ò balẹ̀ ní ti ń dà wá láàmú ni pọ́kàn wa ò balẹ̀ wọlọ́lẹ́ ọ̀hún jáde ń dà wá láàmú òun ni pọ́kàn wa ò oògùn wọn máa fún yàn a bá rí fún yọ kìsì ìsìnkú ẹ ronú pọ̀ ẹ ẹ dákun ẹ má ọmọ sọ́ọ̀rì o sọ́ọ̀rì o but tí ẹ bá ti máa ń ro nǹkan púpọ̀ jù ẹ tó máa ń ṣẹlẹ̀ nù ẹ ayé fúfú yẹ gan nígbà kan yọ bá bẹ̀rẹ̀ sí sàkàwé torí ẹ kò rẹ oògùn kan tó ní nànú ẹ lè sin lọ kó tó wá jẹ́ pé pákáleke hílàhílò kan nígbà yìí nísìnyí dáfẹ́ máa kó àti ó máa fa kọ́kàn ọmọ balẹ̀ àwọn nígbàgbọ́ pé ọlọ́ọ̀ni máa ń fún yẹn a sì nígbàgbọ́ pé tọ́lọ́wọ́n bá fún yẹn kò sẹ́ni tó lè fún yẹn a sì gbàgbọ́ pé alọ́ àkọọ́lẹ̀ ló ti gbẹ torí bá kọ́ pé òkè tó bá jẹ́ bẹ́ẹ̀ yẹn kí ala fẹ́ máa bọkàn jẹ́ sí kí lọ́kàn wa fẹ́ máa ṣe kíní kẹsì. eléyìí jábọ̀ tó ṣe jẹ́ mbẹ́. ala bi dhikrillahi tatma'innul qulub. ọlọ́ni alladhina amanu wa amilus salihat tuba lahum wa husnu ma'ab. àwọn tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí wọ́n sì ń ṣiṣẹ́ rí tuba lahum oríṣi tẹfsiri pọ̀ lórí tó wò bá rẹ o wọ́n ní rere ọjà sí tiwọn rere ọjẹ tiwọn oríire ọjẹ tiwọn tọ oríire tí wọ́n ní ọjẹ tiwọn yìí láyé àti lọ́la kìyàm tó bá rẹ ọhún wọn lálẹ́ jẹ́ ní ọjẹ tiwọn wọn lálẹ́ jẹ́ ní ọjẹ tiwọn. طوبى لهم ونكي كان ننوغ الجنة تسيقوا ليرين يقرون أدون lábẹ́ bòójì rẹ̀ pẹ̀lú ẹ̀sìn tó mèrè sá gidigidi tó sì ní ìrìn bòójì rẹ̀ tán ìrìn ọgọ́rùn-ún ọdún tó bẹ́ẹ̀ lẹ́hùn rere tí ń retí wọn nìyẹn àwọn ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí ń sè é rere. وحسن مآب ibù padà sí tọ́lẹ̀ wájú ìyẹn àlùjáná yóò tún jẹ́ tiwọn. gbogbo apáta iná là ń fẹ́ kí dáadọ́ jẹ́ tiwa gbogbo wa náà la fẹ́ wà àlùjáná ṣùgbọ́n kìí ṣe gbogbo wa náà la lè ṣàfaradà láti ṣiṣẹ́ tó gbé wa wà àlùjáná àwọn ẹni tó ń ran rẹ̀ pọ̀ àwọn ẹni tó lè ṣiṣẹ́ rẹ̀ wọ́n kéré jọjọ àwọn ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí ń ṣe rere dáadọ́ jẹ tiwọn àtúmọ̀tán tó sì dọ́ jẹ tiwọn ọlọ́wọ́n bá wá ń ṣe ìpàrọ̀wà ìtuni nínú ìpàrọ̀nù rẹ̀ fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam kọ́má rí tàwọn kẹfẹ́ ríro.

torí rẹ̀ ọlọ́run ọba tó ránṣẹ́ tó ti rán àwọn tó síwájú náà níṣẹ́ ó wá ń ṣe ìtuninínú ìpàrọ̀nù rẹ̀ ó ń ṣe fún Ànábì sallallahu alaihi wa sallam. oníkẹ́ a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim Ànábì ọba dẹnu lé Al-Qur'an tẹ́ ẹ gbọ́ tẹ́ ẹ gbọ́ ránṣẹ́ nù ẹ̀yin náà ẹ gbọ́. ntí mo lọ́lọ́run fi rán mi nù ẹ gbọ́ àtakònù tẹ́ ẹ bá ní kí sọ̀rọ̀ lọ́yìn náà sọ̀rọ̀ ẹ̀ ọkà fáwọn èèyàn gbàtọ́kà fáwọn èèyàn náà la fi gbọ́ alukurani náà gbàtọ́kà fáwọn èèyàn alukurani náà tiwa náà lónìí kọ̀mánú ọkà jáde àwọn sọ̀hábà gbà lẹ́nu rẹ̀ àwọn náà ha wọ́n sọ wọ́n bá sọ títí ó fi dórí torí rẹ̀ ọlọ́run ní arán sáwọn àjọ yìí ìjọ tó ti kó àwọn àjọ púpọ̀ ti lọ síwájú rẹ̀ kó lè bá àwọn akéwìn tó sọ̀kalẹ̀ fún ọ fún wọn ló ti pé nínú sẹ àwọn ẹni tó bá láwọn kó náà ní kó máa alukur'an sáwọn èèyàn létí àwọn tó ti pé àwọn èèyàn bá bá ń ka lásán wọn ò ní ma kí ni tá a kpọ́lọ̀ ń bá wọn sùn náà ní tuma àlàyé tafsir káti ẹ̀ lè ma kí ni ọlọ́run bá wa sùn ṣùgbọ́n àwọn tó bá jẹ́ léde lárúbáwá àbáyé tó kẹ́kọ̀ọ́ lárúbáwá tó ń lárúbáwá táwọn bá ti ń kà tó bá ti gbọ́ kíké rẹ̀ ẹ̀ka náà ni wọ́n máa lápá lára wọn ẹ̀kan náà ni wọ́n máa lápá lára wọn torí ọlá èdè tí wọ́n gbọ́ nítorí wọ́n bá wọn sọ ẹ̀kan náà ni wọ́n máa yí wọn torí ẹ̀ nínú iṣẹ́ àwọn olùpèpè sójú ọ̀nà ọlọ́run nìkan máa kí Al-Qur'an tẹ́bá náà ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ bàbá ń ṣe kútúbà ìdánilẹ́kọ̀ọ́ àti kútúbà wa kọ̀ wá mú àyà kan wá kò má dìtì kan wá kí á lè sọ̀rọ̀. ṣé èsè philosophy nítorí tó bá pẹ́ sìn bá ní pè lẹ́sìn náà ni Ọlọ́run sọ ànábì sọ sàwọn sọ kútùbà wákàtí méjì kò sí pọ́ sọ báyìí kò sí pọ́ ànábì sọ báyìí sẹ́wọ́n ní kọ̀ọ̀kan máa tagbárí fáwọn ni ẹ̀sìn wákàtí mẹ́ta mẹ́rin kò sí pé Ọlọ́run sọ sọ báyìí ọ̀rọ̀ Ọlọ́run náà ń ọ̀rọ̀ ànábì náà là ẹ kí ni ìtumọ̀ àdánilẹ́kọ̀ọ́ náà ibà ń ọ̀rọ̀ lọ à ń ànábì tó ti wá kó léléyìn tó bá ti wá di nǹkan míì àjẹ́ kíkà fura nítorí pọ́ ga wa ni bá ti wá bá tó ní alukurani náà ọkà gbàtó sì àwọn gbédè tààràtà ọrọ wọn lápá lára wọn náà wà á sàlàyé sàlàyé ala ìtumọ̀ ọ̀rọ̀ rẹ̀ ni àlàyé ìtumọ̀ ọ̀rọ̀ rẹ̀ anábì náà sọ báyìí ìtumọ̀ ọ̀rọ̀ rẹ̀ ni wọ́n hà kẹ́lẹ́ tó eléyìí pàtàkì púpọ̀ torí ẹ̀ ló ti jẹ́ pété abá kíó àgbọ̀dọ̀ pété alukurani ati sunna ọ̀jàmà kankan àgbọ̀dọ̀ pété alukurani àti sunna kankan nítorí wọn ló wọn tó fún wọn ni wọn náà lọ́lọ́run tó fi sọ pé hawa in huwa illa wahyun yuha tó fi dórí àdéhìtì tí ń fi bá yín sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ fi ránṣẹ́ sí sọ wá lè pẹ̀lú eléyìí ló kù rọ́pò sórí rẹ̀ tó ẹ̀yin náà lára tẹ́yìn fẹ́ máa ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn gbọ́dọ̀ dá lórí sọ ń ẹ má ma ọ̀rọ̀ fẹ́ nu so kó lè bá àwọn taa pé ní tá à ń bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tá à bá sọ yé ó sì gbọ́ ọgbà ó soríire ọgbọ́ ọtara bẹ́ẹ̀ sórí ibú àfi kọjá pọ̀ ọ̀rọ̀ lọ́rọ̀ ànábì ọ̀rọ̀ àfi tọ́rọ̀ náà sí sí máa bá àwọn èèyàn sọ eléyìí pàtàkì nínú pa lọ kí là ń kọ́ àwọn ọmọ rẹ̀ a gbọ́dọ̀ rí pé níta ń kọ́ àwọn ọmọ tí ó wúlò kó jẹ́ pé níta ń kọ́ àwọn ọmọ tí ó wúlò ní qala Allah qala Rasul àbí ìmọ̀ tá a gbà tá a fi mọ qala Allah qala Rasul yẹn ni ìmọ̀ nípa èdè lárúbáwá táwọn ọmọ náà fi lè dáhùn kí lọ náà sọ kí lọ náà sọ mẹ́kì wá sí pé kó wá jẹ́ pé gbogbo kéwú tá a là ń kọ́ ma orin yìí náà ni ewì náà ni bá a bá kọrin títí títí títí á rí pa tó introduce bàndírì ṣé kéwú náà nù ṣé n táwọn máa fi pè àwọn èèyàn sídìí ẹ̀sìn ọlọ́run ṣé n táwọn máa fi pè èèyàn sídìí ẹ̀sìn ọlọ́run àwọn èèyàn ọmọ ẹ̀tún wá ń lùlù sí wọn dì ẹ̀tún kọrin ẹ̀ ń dá wákà so eléyìí ti bà àwọn èèyàn jẹ́ láwùjọ yorùbá o tí wọ́n ti lẹ́nìkan kí orin yìí náà orin yìí náà tó máa bá débi káwọn fẹ́ sọ̀rọ̀ ayẹ ìkàkùkà ni wọ́n kà tó bá bá débi kẹ́ ó tún wá nú àdéhìsì kan ó lè gbá àyàsá àdéhìsì kó gbá àdéhìsì sáyà ẹ̀mọ irú rẹ̀ ti ń ṣẹlẹ̀ so ẹnìkan ò sí ní máa kọrin kó máa dá wákàá. káwọn ẹni tí ń gbọ́ kí wọ́n mọ̀ pọ̀ bá ó dájú yóò ní kẹsàn wò so torí délé anábì sallallahu alaihi yi tó bá kú náà lẹ́yìn náà fẹ́ẹ́ jẹ́ni tó jogún rẹ̀ ẹ̀sìn sì láwọn olùmọ̀ wọ́n jogún ànábì gbogbo èèyàn tí ń pe ra rẹ̀ lólùmọ̀ náà nípa ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ ní ìsìn lónìí wọ́n fi sẹ́ wọn lẹ̀ wọ́n ní ti dáwà làwọn fẹ́ mú kọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní tìlú bọ́sílù wọ́n ti lẹ́tọ̀ bọ́sílẹ̀tọ̀ kódà wọ́n ń torílẹ̀-èdè bọ́ sórílẹ̀-èdè mi ló kọ́ pé àwọn pèpè lọ sí di ẹ̀sìn ọlọ́ nígbà tó sì jẹ́ pé alukurani gan-an wọn ò ké ọlọ́sìn la sáwọn èèyàn gan pẹ̀lú sẹ́ tá a fẹ́ kọ́ ọmọ kà wọn létí ṣùgbọ́n sì fẹ́ pé wọ́n fẹ́ máa sọ kí ni ọlọ́run sọ kí ni ànábì sọ fáwọn wọn ọ̀ máa kà òkè á lọ sọ nítorí dájú ni pé bá débẹ̀ náà àlọ́ lẹ́ẹ̀mọ́ pa torí pé wọ́n ní wọn lọ sọ̀rọ̀ wọn lọ sọ̀rọ̀ ọ̀ máa kí ni wọ́n á fẹ́ sọ wọ́n èsè dà àlọ́ ni gbogbo ɔda ń bọ̀ báyà torí di eléyìí báyìí ọlọ́run lé da ní níta àti torí àwọn ànábì tó wá síwájú yẹn gbogbo wọn kò sí kan nu àfi káwọn èèyàn pè wọn lópùrọ́ táwọn èèyàn náà bá pè ọ ti báwọn tó síwájú náà àwọn èèyàn pè wọn kọjá nǹkan tuntun ókè tí wọn pa anabi sallallahu alaihi wasallam ló kùrọ tí wọn pe gbogbo àwọn anabi ló kùrọ kpóròǹtù kọ àkpóròǹtù táwọn kọ yẹn lẹsìn ẹnìkan wa ló kùrọ ni kíníkan ní kí ló fẹ́ jẹ bàbàrà ń bẹ ṣé ń gbà wọn pa àwọn anabi Ọlọ́run ló wọn jó ni wọn kúkú jó ẹni ó pè wọn ló kùrọ tí ọgbà dùn so eléyìí túmọ̀ sí pé ẹ̀kọ́ ń bẹ́ ń bí tó yẹ káwa náà mójútó fúnra wa ẹnìkan gbé ọlọ́kùrọ̀ nítorí kọ́ba àríkò ń pè yẹn lọ sí díẹ̀ sìn ọlọ́run tí ò bò ńlá mu ọwọ́ abẹ́ wulẹ̀ wọ́n á ní bàbá rẹ̀ àti ìyá rẹ̀ lòkùrọ̀ àwọn náà ti fẹ́ fi nǹkan náà nítorí pé kìí ṣe gbogbo ohun tí ọmọ èèyàn bá fẹnu sọ. So, iná lọ́kàn rẹ̀ lè bá lọ́kàn rẹ̀ lè gbè lẹ́yìn rẹ̀ lórí ẹ̀ ẹ̀mọ́yé nǹkan lèèyàn ka sọ tọkàn takò yẹn ẹni tó ń pè lókùrọ̀ yẹn sókùrọ̀ wọn náà tún wá máa sọ fún ọkàn rẹ pé jẹ́ àbájẹ́jàre torí káwọn èèyàn máa lọ gbọ́rọ̀ rẹ tó máa gbọ́rọ̀ eléyìí báyìí ní òkúta bá yàtọ̀ sí ní ẹ̀gá anábì sallallahu wọn ní tó lọ sọ alukurani àbí kí ló wí tó sọ kalẹ̀ fún ọ wèrè ni ọ sọ sọ anábì di wèrè kò sọ anábì di wèrè tó o túmọ̀ sí pé agbọ́dọ̀ agbọ́dọ̀ lẹ́pọ̀ afárádà àmúmára fífi gbígbọ́ sáláì gbọ́ fífi rírí sáláì gbọ́. kí ló dé tán fi ń pa àwọn ànábì ọlọ́run ló purọ́ nítorí wọ́n fẹ́ mú àwọn èèyàn kúò lórí bí wọ́n ti ṣe ń bẹ̀ wọ́n fẹ́ mú wọn kúò lórí táwọn ń sọ pé àwọn bá àwọn bàbá àwọn lórí ẹ̀ wọ́n fẹ́ mú wọn kúò lórí tí wọ́n bá àwọn ọ̀gá wọn lórí ẹ̀ èyí táwọn ò sì lè gbà kò tiẹ̀ sáyè fún lọ́pọlọ wọn láti sọ pé táwọn ń ṣe ọ̀dà ọ̀mọ́wọ́ ta láti gbà ní tó a jẹ́ pé lẹ́nu ẹ̀ wọ́n sọ pé táwọn ń ṣe ọ̀dà ìdí nù ẹni tí ọba wa sọ pé n ta gbà lọ́dọ̀ àwọn bàbá wa ọ̀dà òkúrọ̀ ni irú ẹ̀ náà ni ó máa ṣẹlẹ̀ láyé gbogbo gbogbo ògbà láyé tí ó máa ṣẹlẹ̀ àwọn èèyàn náà ní gbogbo ògbà wọn náà ń pè yẹn lọ sí dẹ́sìn ọlọ́ ó rí i pé tó bá jẹ́ pé ń ń fẹ́ kó wọn máa wọn ti ń ṣe kí lọ́n jẹnu rẹ̀ yà sí a jẹ́ pé ń ń pè wọ́n lọ sídìí rẹ̀ wọ́n máa ṣe náà ókè wọn ọ máa ṣe sọ ni wọn ṣe ni ìgbà táwọn ò ṣe lẹ́yìn sí wọn ò máa ṣe nǹkan míì wọn ń ṣe nǹkan ìwọ fi hàn wọn pé nǹkan mi jọ ń ṣe ńkọ́ kódà sọ wá pé rọrùn máa sọ tí ọ̀dà lẹ̀ wọn ò ní fẹ́ sọ rọrùn torí rẹ̀ inú àná sọ pé òdodo rọ inú ìjàkadì wọn wà títí àwọn máa sọ pé àwọn ò ní fi àwọn wọn náà sì sọ wọn náà ní ti torí pé ìbàjẹ́ tiwọn ó ti gba ayé kan ó ti gbógò kó o wá mọ́pè wọn lọ sí di dáadáa yìí ìtumọ̀ ìjàkadì ni. tọ́ ibi tí wọ́n bá ti dákẹ́ lọ́lọ́run ti máa yọ èèyàn kọ̀ọ̀kan èèyàn méjì méjì à èmi ti gbà ó ní ti ń sọ yìí òdodo ni o èmi ò lè gbẹgbẹ ah ẹ ó ti gbé nǹkan jẹ fún ọ kí ni wọn ṣé wọn ò gbé nǹkan jẹ fẹ́yìn náà bí tẹ wà ẹ̀yin náà ti gbé nǹkan jẹ kálukú lọ́jọ́ gbé jẹ bẹ́ẹ̀ sì rí tí àwọn èèyàn dínkù di ìbàjẹ́ lọ àwọn èèyàn máa dínkù di ìbàjẹ́ àwọn èèyàn máa dínkù di ìbàjẹ́ so ẹni títí wá ń bú àwọn ànábì ọlọ́run yọ padà wá di ọ̀kan nínú ẹni títún sọ̀pọ́tì wọn òun á di alátakò fún àwọn ẹni tí wọ́n ń takò ànábì tẹ́lẹ̀ so bí ọlọ́run ti ṣe máa ń wá yọ wá padà di pé balance ń wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sẹ́ni tí ó jẹ́ sọ̀rọ̀ òdodo wọn ò bí dáa sọyọ́ wa di pé ìgbà tí àṣebàjẹ́ bá wò ó pé bíi ti tẹ́lẹ̀ ni pé kíní kan tó wá tó sẹ́kẹ́ ní yọ́ rí pé iye èèyàn tí ó ké mọ́ wọn ti pọ̀ pé ah àwọn kíní ti pọ̀ tó bá wọn. bẹ́ẹ̀ ni <laughs> subhanallah bọ́lọ̀ sì ran gbogbo àwọn ànábì lọ́wọ́ torí ẹ̀ wá ànábì sallallahu alaihi wasallam má bàrà jẹ o má jẹ kọ́ dọ̀ láàmú kí wọ́n gbàgbọ́ o torí gbogbo àwọn ànábì tó síwájú náà wọ́n ò tẹ́ kápẹ́ẹ̀tì pupa lẹ̀ fún pé máa ká máa káàbọ̀ wọn ò fòdòdó pàdé wọn ẹni tá à ń wí dé rárá gbogbo àwọn anábì ọ̀bákùngbé ọ̀rọ̀ wọn sọ sí wọn kọ́dà ìbẹ́nu ẹni tí wọ́n ṣe kú pa bí wọ́n ṣe pa anábì Zakariya aleyhi salam anábì wa gan sallallahu alaihi wasallam ìbọ́lá ni ò fún wọn pa oríṣiríṣiríṣiríṣi ìyànjú tí oríṣiríṣi káfìrí gbà láti pa anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìbọ̀kan la sọ ń jò ní bá nàbí jẹta oríṣiríṣi oríṣiríṣi ète lérò pé tá a bá ti pa asiminu bẹ́ẹ̀ náà ní ní gbogbo gbà nígbèsè ayé tẹnìkan bá ti jẹ́ pé ní táwọn èèyàn ń ṣe tí ọ̀dà lòun sọ pé kò dáa wọn fi dáadáa ni wọn máa ṣe bíi kókó kókó adìẹ ni lójú ayé wọn yọọ máa wù wọn ká kókó káti ẹ̀ wàhálà rẹ ti pọ̀ jù ókè tọ́ba túmọ̀ sí pé ẹ̀yin ó sinmi ẹ̀ toró nǹkan lẹ rí ẹgbẹ̀rún wa ń bọ̀ ní ti máa ṣẹlẹ̀ nù tó máa ṣe púpọ̀ ma kan àbí tó máa ṣe púpọ̀ ẹnìkan ń pè wọ́n lọ sí ìjẹsìn ọlọ́ọ̀kan ẹgbẹ̀rún bọ̀ torí tiẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí ò ní kan ṣe àwọn náà wá pé ní tí fi pààlà àwọn náà máa ṣe tòní ọba di tọ́ọ̀ kí la la sá fún kí lọ yọ sí a sèǹtì máa ṣẹlẹ̀ nu jàmá torí àdúpẹ́ fọlọ́ tí ìwà anabi sallallahu alaihi wasallam ń bá wo tàwọn anabi tó síwájú rẹ̀ kọyẹ kọ bọkàn jẹ tí wọn náà tó láwòkọ́ṣe gbogbo wọn iná ni wọn pè lókùrọ ṣùgbọ́n sáwọn Ọlọ́run á wò wọn àràn á dẹ wọn títí títí yóò fi dàsìkò yà táwa la fi sílẹ̀ nínú àwọn tó pa anabi lókùrọ wọn yìí gbogbo wọn la parun káwọn eléyìí náà sọ̀rọ̀ irú tó si àwọn tó síwájú ó lè ṣe àwọn náà nítorí pé ìpènínírọ́ tí wọ́n ń pè ọ ló purọ́ ó lágbára ju gbogbo orú rẹ̀ tán ti ṣe sànàbì mi lọ. pípè dápá ànábì ló purọ́ ó lágbára ju irú ìdánsẹ sáwọn ànábì yòókù lọ. tíjà ọba wa dé ìyá tí wọ́n lè ju tàwọn tó síwájú lọ ẹ ti nípa

àwọn náà níjọ anabi muhammad sallallahu alayhi wa sallam tọ́ ọlọ́ni wọn lọ́kọ́ kó dìbò tó rúṣùlù min qablika fasabaru ala ma kó dìbò wọ́n óòdù hatta atahum nasruna wala mubaddila likalimati llah walaqad ja'aka min naba'il mursalin ọlọ́run ní wọ́n ti pe àwọn aránṣẹ́ ọlọ́run ló kù lọ́sàájú tiẹ̀ wọn ò fara wọn ò bára jẹ́ òṣòro ni wọ́n ṣe o lórí pípè wọn ló kùrọ̀ tán pè wọn ló kùrọ̀ wọn fara ni wọn títí tá àrànṣẹ́ ọlọ́run ọba fi dé àrànṣẹ́ ọlọ́run ọba ń bọ̀ wá bá wọn náà kò sí ti yọ̀rọ̀ ọlọ́run ọba padà ìtàn àwọn ànábì tó síwájú àwọn àrànṣẹ́ ọlọ́run tó síwájú tó wá bá wọn náà Muhammad sallallahu alayhi wa sallam ṣé bá ti sọ fún ọ bó la ṣe ràn wọn lọ a sì ti sọ fún ọ. irú àtúbọ̀tán wo lọ́padà jẹ́ tàwọn ẹni tó pa àwọn ànábì ló kúrọ̀ láyé àti èwo ní sùn jẹ́ tí wọ́n jọ gbọ̀ngàn àlùkìyàmù tọ́ ilé ìjọba àwọn iṣẹ́ ni kó kí alukur'an sùn àlejò tó gbogbo àfa tó bá máa kí ọ gbọ́dọ̀ mọ alukur'an kí o torí tó ọma bá mọ alukur'an kí kí á lọ mọ kí lọ mọ gan fi pọ̀ mọ́ pẹ̀sì ọ̀nà si a sì gbà mà alukurani ké wọn náà ní ká wá sílẹ̀ kọ́ ká wá kọ́ dáadáa ká kọ́ tòfin rẹ̀ kí wọ́n fi máa ké yéésì pé kọ́jọ́ àwọn ogun àwọn bàbá ti fi wá sílé kí wọ́n ti ṣe wàlímà àwọn náà ti mọ̀ pé rọ́nà gbogbo wàlímà yẹn ọmọ ọmọ kankan ẹ fẹ́ gbé ayé ni wọ́n lè sanwó tó bọ́mọ bá tá a fẹ́ gbé jáde báyìí ṣe pọ̀ sí bẹ́ẹ̀ lápawó sí tọ́ gbogbo eléyìí ìrẹ́pè lásán ni tọ́pọ̀lọpọ̀ ra gbálẹ̀ bẹ́ẹ̀ náà rí ní wọ́n mú kọ́pọ̀lọpọ̀ àwọn ẹni tí wọ́n ń ṣe lèmáàmù lèmáàmù gan wọn ò mọ alukurani àwọn bàbá bàbá ni àwọn ọ̀dọ́ náà ni àwọn ọ̀dọ́ tó tún kágídé hárí àwọn tún fẹ́ burú ju tàwọn bàbá bàbá lọ táwọn bàbá bàbá wọn àwọn gbìyànjú débi kan gbà yẹn ibi tí kálukú lè gbìyànjú dé ló gbìyànjú ètò ẹ ti á jẹ níjẹ wọn bí ọ tí wò fi lè wá wá mà ìfọ á jẹ pé àìmọ̀ kan lọ́ọ́ máa gbé ká á rí i pé ọ̀pọ̀lọpọ̀ jàǹbá tí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ fi ń sinra wọn ó ti pọ̀ jù kìí sara wọn nìkan ni wọn kó bá wọn kó bá àwùjọ lọ́jọ́ iwájú ẹ wo bí àwọn ọ̀dọ́ wa ṣe sá fún kákẹ́kọ̀ọ́ gidi ẹ ò bẹ́ẹ̀ ṣe sá fún ilé kí ó kákọ́ màgidi ọ̀pọ̀lọpọ̀ nínú wọn kò sí nǹkan táwọn fẹ́ fi màgidi ṣe tó bá ti kọ́ kí ó súkẹ́súkẹ́ wọ́n sá DMC kọ́tà ẹni tó lè darí òde kọ́ máa wí wóróworó kọ́ máa wí kátàkátà kówó sì máa wọlé tẹ̀lé níjọ́ tó bá ti lè ṣe bẹ́ẹ̀ ó ti dolùmọ́ ńlá nù láwùjọ tiwa. ṣé bí àwùjọ sì wá máa lọ́nu dápé bọ́jọ́ bá ṣe ń gorí ọjọ́ tó sùn gorí oṣù làìmọ̀ kan máa wá gbogbo láàrin wa àwọn ọmọ tí ń kẹ́kọ̀ọ́ gidi wọ́n máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ wọ́n máa wò pé ẹ̀yẹn jókòó bẹ́ẹ̀ ti ń pa owó ṣé àwa ń kẹ́kọ̀ọ́ nítorí owó ni náà rí ò kẹ́kọ̀ọ́ nítorí owó torí ọjọ́ ọ̀la tí ọba sáwọn tó mọ̀ dáadáa nínú rẹ̀ ọjọ́ ọ̀la àwùjọ yóò burú jọjọ nígbà táwọn èèyàn bá kàmọ̀ kan wọ́n máa fẹ̀kọ́ taná fáwọn èèyàn wọ́n máa ṣì wọ́n lọ́nà nídìí ẹ̀sìn ọlọ́run nígbà tí ọba ti sólù máa ń bẹ̀. báwo ni ọba ṣe dáa tó fáwọn olùmọ̀ láwùjọ wa nítorí dájú ni pé tólùmọ̀ bá ti ń pọ̀ láwùjọ ní tí náà òkùnkùn sá lọ ni sọ̀tí ọba ti sí mọ̀ òkùnkùn ni ó gbalẹ̀ òkùnkùn ni ó gbalẹ̀ birikiti láwùjọ tí wọ́n á ń bí láti káwọn máa ń lọ lékyó àmọ́ lékyó wò tó ti kọ́ wọn kọ́ púpọ̀ ni ilé kí ó tó ti kọ́ wọn kọ́ púpọ̀ kọ́dà àwọn máa ń fa àròjòjúmọ́ lọ bí ẹni lọ sùkúlù níbi tí wọ́n ti kọ́ wọn kọ́ púpọ̀ tó náà ti di àfa àjálàbí bí ọ̀kanu tó jáde ńlẹ̀ kí ó kàn bẹ̀ wọ́n kàn jáde thanawi senior secondary school kí ó tó ẹ̀kọ́ dájú pé ó ní level primary ó ti wá lọ rẹ̀ wù tó ẹ̀kọ́ tó bá ti yọ títì wọ́n ti mọ̀ aláàfáà ó fi kìnnìkan kọ́rùn bí ẹni tó tutù mú ti ń gbèlú tí yìnyín ti ń sọ lójú wọn á kó tẹ̀sùbá sọ́wọ́ tọ́ba wọn á kọ́ jù bẹ́ẹ̀ lọ ńkọ́ tí kankan rẹ̀ bá lọ ní ńlá bí ẹsìn ńkọ́ tẹ̀wọ́n ká àtàpá ni ọ̀bá táyìn ọkàn kọ́ senior secondary school SSS lọ́ba wa di bàbàrà ńgbà tó polódo lọ́pọ̀ jù ń lò ó wá dẹni tí ń ṣe yẹn ń wò. débi pé wọn wá ń fẹ́ sùn kàn kọ́ fẹ́ gbá ìyàwó ńyàwó bẹ́ẹ̀ ni àbẹ́bí ṣe obìnrin náà ń jálàbí a máa ṣe ṣe ọkùnrin ó ń jálàbí kan lọ sọ bẹ́ẹ̀ nígbà tí kéèsì kan gbé wá ṣẹlẹ̀ à bóun ló sì gbéra rẹ̀ wá ẹbọ ń bẹ ìyàwó kọ́ padà làwọn èèyàn wá ń sọ fún pé bí jálàbí ló ń sọ ṣé òun ní àṣírí kan náà jálàbí tó fi pè padà ó ní à ẹ dákun ẹ̀yin bàbá bàbá o ẹ dákun òun nífẹ̀ẹ́ rẹ̀ pọ̀ jù torí pé ṣé obìnrin ló ń ṣe tó bá yẹ pé òun bá jẹ́ pé obìnrin mi lọ́ba wò àwọn ọmọ ẹlò mọ́ ọ wá yè mí lẹ́nu mi ọ̀gbọ́ rí iṣẹ́ obìnrin bá kí ni iṣẹ́ obìnrin làwọn tó jókòó bá ní à tí ẹ jálàbí nù wọn ni ok oníṣẹ́ oníṣẹ́ obìnrin. bóòlù ṣe isi obi obìnrin wọn ni ninety wọn kọ́ ni kó tu sọ yóò tu kíákíá níbi ẹni tó fẹ gba abẹ́rẹ́ hospital. <laughs> subhanallah torí ẹ akramakumullah ọwọ́ alóoríran ọwọ́ ni wàhálà ọlọ nígbà tó kọ́ fẹ́ sùn kakọ́ fẹ́ gba ìyàwó so ìyàwó náà tún jọ ṣe díìl pé kọ́kọ́ náà lọ ọbẹ̀ kọ́ lọ yẹsẹ́ wò ah, á dóníà gbàtọ́ ẹ kọ́kọ́ náà orí rẹ ti dàrú tìyàwó dọ́ta so nígbà tí ọba débẹ̀ ọ̀rọ̀ ti wọ̀ débi pé ìyàwó ń kó aṣọ àlèwálé wá ọwọ́ àṣà ṣé ẹ̀yin ọ̀dá sọ ti yín mà tó bá ká sọ yín níyàwó yín fọ sẹ́ẹ̀sì dá mà ní kódà kó ń múná lọ jù bẹ́ẹ̀ lọ ẹ ti mọ̀ ká sọ yín ni ló ń bá ara sọ pé mo mo là sọ èdè òun náà wá sọ pé amúnilóhùn kan móhùn lóhùn wọ́n ní irọ́ lásì amúnilóhùn ló mú ọ ló tó o lè sọ pé bolo ti ra sọ tá ńlá sọ. egbe tiwa regbe egbe regbe ìyàwó ti ká sọ ńlẹ̀.

báyìí ká dà ní ẹ̀sọ́ tí wọ́n sáwọn ni pé aṣọ ọkọ ọ̀run tó ní ńlọ́kọ́ wá fọ̀lẹ́ a ah, ọkọ ọ̀run lọ́wọ́ afọ́sọ rẹ̀ lé subhanallah ilé kí ó náà ní irú àwọn ilé kí ó bà wọ́n sẹ́wọ̀n ń wájú yóò sì máa fọ́n púpọ̀ ń jáde nílé kí ó kàn kí wọn là kọ́ wọn ok tó bá kí n tá a kọ́ wọn bá tako tí wọ́n ṣe ṣé àní láǹfààní àti pè wọ́n pé wá ń bì ń tiẹ̀ kí n la gbọ́ kò ń ṣe àbí bẹ́ẹ̀ kọ́ ni kí n la gbọ́ kò ń ṣe mú wí ẹ̀rí rẹ wá àti ìsáyìn rẹ pé àti ìsáyìn rẹ pé àbábẹ́ tí sáyìn rẹ náà sáwò tọ́ba kan mú wẹ̀ rí dẹ́ kan sọ sọ́fíìsì dípò kọ́ àmọ́ kiri káyé kọ́ gba wẹ̀ rí ọlọ́mọdé bí ẹni kánò tí ó padà sídò rẹ̀ ó wá fárùngbọ̀n rẹ̀ ránṣẹ́ sí Madina ó fa ránṣẹ́ sí Islamic University wa káyà yín ni gbàtẹ́ mú wa lórí mú wa lọ́rùn gan ló jẹ́ ń dá sí mi ò dárùn gan sí jẹ́ kò burú tẹ́sí mọ̀ pé bọ́mọ bá gbọ́ngbọ́n kúkú òbí rẹ̀ ó gbọ́ngbọ́n sínsìn tó àwọn bàbá tó gbọ́n kọjá sísọ tó bá ní wọn kéde ní kọ́ńtìrì rẹ̀ gbogbo ẹni tó bá jáde ní Islamic University ti Madina tí ò tí ì ríṣẹ́ àbó ti ríṣẹ́ wọ́n pírẹsẹ̀ntì application. Islamic University fẹ́ employ mi pẹ̀lú owó oṣù tọ́jọ́jú tọ́ gbogbo wọn tó fi wá dórí ọkùnrin táwọn wáyé wọn náà sì present the application gbàtà wọn gba application so àwọn wa ránṣẹ́ pé eléyìí gangan là ń fẹ́ gbogbo àwọn yòókù Ọlọ́run ṣe sẹẹrí fún wa <laughs> ẹni tá a nídìí so wọn wá sọ fún àwọn yòókù òkúkú ní mọ̀ pé wọn ò sọ fáwọn wọn sọ wọn sọ fún ẹnìkan wọn sọ fẹ́ lómi ju ẹnìkan lọ wọn sọ fún yín pé ó present original certificate rẹ àti àwọn photocopy mẹ́rin tó máa fún yàn tó wọ́n tún jan original stamp kò máa pé fọ́tò yìí ó ṣe déédéé pẹ̀lú original torí pò náà bí original bá sọnù. So o túmọ̀ sórí tì mí wọn ni kókó gbogbo ẹ̀rọ sódì ìwé ẹ̀rí márùn ọlọ́run tí ọba mú yàn àmútẹ́ni sẹ́mu kọ́ yẹ kó nu ronú pé sèé sèpé nǹkan kan sí ẹni tí wọ́n gbà yẹn ṣiṣẹ́ tó yẹ kó náà lọ́kọ́ mi lẹ́kọ̀ọ́ tó tún á lórí jìnnà sàtífíkẹ̀tì ní kó ẹ bá ní dúpílíkẹ̀tì lọ́n tó náà fi wá kó gbogbo ẹ̀ ránṣẹ́ gbà tó kó ránṣẹ́ sùlọ́n náà bá pa aláṣẹ pé kí wọ́n kó dà sínú abọ́ kan kí wọ́n sun náà kí wọ́n wá kó eru rẹ̀ ránṣẹ́ sùn náà bẹ́ẹ̀ ní sẹ́fọ́n náà kó rúgbà ránṣẹ́ <laughs> allah ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ láàyè sheikh ibn baz rahimahullah nígbà tí ń ṣe olórí islamic university so torí ti eléyìí báyìí á rí i pé gbogbo orú àwọn tí ń kọ́ kí ó tán ti ń di babaláwo tẹ bá níwèé ẹ̀rí kan tẹ̀ fún wọn tó bá sì jẹ́ pé kí ó tẹ̀yìn kọ́ wọn lódodo kìí ṣe pèsè awo lẹ́ ń kọ́ wọn sẹ́wọ̀n pípa náà lẹ́nu yán rọ̀rọ̀ ẹ̀yin náà ránṣẹ́ pè wọ́n ṣáwò owó ẹ̀rí tá a fún ibì kan bẹ tá a fà tiwa náà yẹ kọ́ sáyẹ̀nsì tọ́ ẹ kí bàbá tọkọ alẹ́kọ̀ọ́ náà sáyẹ̀nsì káti ẹ̀ fi lè mọ̀ pé sílísílà àwọn àfa àtọkọ gé kọjá láàrin <laughs> so inú tí ẹ náà dùn ẹ bá gbé fún yín àfa ẹ kàn sọ sọfíìsì bàbá tán lọ gbàwé ẹ̀rí mi wọ ọmọ bùi bàbá aláwọ àbí kí n ṣe tẹ́wọ̀n kọ́ ọ̀rọ̀ ó dùn sọ́ngbà so àmọ́ ń bọ̀ jẹ́ pé lábẹ́lé wọn kọ ìwé ẹ̀rí fún wa láì kọ́ kí ó náà ìrẹ̀rẹ̀ ni tí ó tà fún ọ láfíríkà level so o lè má kà kún ní secondary level yìí báyìí o lè má kà kún but òun náà ní tí ó ṣe pàápàá nígbà tẹ bá wà gbà táwọn aránṣẹ́ pé bàbá àtìyá rẹ̀ ẹ wàá sọ tó ṣe ìdí tẹ fi gba ìwé ẹ̀rí padà tó ilé ìjẹba ọlọ́ni wa hum yakfuruna birrahman àwọn kèfèrí yìí báyìí wọ́n máa ń ṣe kèfèrí sí arrahman. ọlọ́run ọba ní jẹ́bẹ̀ ọ̀kan nínú orúkọ ọlọ́run ọba nù wọn làwọn gbà pé ń jẹ́ Allah àwọn ọ̀gbà pé ń jẹ́ nítorí pé àwọn wò pé Muhammadu ń sọ fáwọn pé káwọn ọmọ pé látàmù òsà ní jẹ́bẹ̀ káwọn ọmọ pé ọ̀zàmá òsà ní jẹ́bẹ̀ káwọn ọmọ pé sà ní jẹ́bẹ̀ ló ní káwọn ọmọ pé. tani jẹ́ rahman wọn gbọ́ dáná bí forí kalẹ̀ tí ń bẹ lọ́n pé ya rahman oníkàwọ́ ọmọ sẹ́bọ̀ tani rahmanu sábà pé ọ̀tá yìí bẹ́ẹ̀ sẹ̀ yọ fẹ́ máa wé máa yé lẹ́sẹ̀ náà tani rahmanu agbọ́ta lọ́wọ́ lọ́wọ́ làwọn ama tani jẹ́ rahman ó túmọ̀ sí káwọn kẹfẹ́ rí wọn ò mọ allahu mọ́kọ mí ìṣáájú islam allahu nìkan wọn mọ. tọ́ wọ́n ní anábì tó ń kọ̀wé yóò máa ṣe bisimilahi rahman rahim abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ bisimilahi làmà arahman àmà arahim àmà ajẹ́pẹ́ mẹ́ta ni wọ́n náà ṣe. ọ̀sọ̀kọ́ à ń ṣe ṣírkù ṣebí ni wọ́n náà ṣe yẹn so etí àwọn kan náà nínú àwọn tí wọn yìí ṣe mùsùlùmí táwọn náà wá gbà hárí nìsí ẹnìkan ó ń ṣe dìbéètì pẹ̀lú mùsùlùmí kan nípa pé n tó wá nínú bíbélì gan-an tẹ́ ẹ gbé lọ́tọ̀ tí pé ẹ ti yí padà ẹ tún tẹ̀lé lónà wá sọ pé tí wọ́n bá kíyèsí mùsùlùmí táwọn jọ táwọn fẹ́ táwọn jọ ń ṣe dìbẹ́tì pé ìgbà tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ó ní bisimilahi rahman rahim ó ní agbó allah tani rahman tani rahim ṣé kèsì mẹ́ta lọ́kàn táwọn náà ń pariwo lẹ́yìn náà sí <laughs> tó ń gbà táwọn ọmọ walillahi al asma'ul husna fad'uhu biha tọ́lọ́n làwọn orúkọ tó dún ẹwà jù ẹ máa fi pè wọ́n sì ní ta'addudul asma la yastalzimu ta'addudal musamma orúkọ pọ̀ kò pé kẹ́ni tá à ń fi ń pè ọ̀pọ̀ ebi gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà ní ìsìn la níjó kọ̀ọ̀kan lọ pàápàá ní yorùbá lẹ́wọ̀ ó kéré jù kálukú ló kọ mẹ́ta mẹ́ta ok olóòkọ tiẹ̀ súná tí wọn fún ọ o tún lóríkì o tún lórúkọ kan bá dé ní bọlá ní wíkíní kan ní àbí bẹ́ẹ̀ kọ́ ni so mẹ́ta sọ wá sọ ọdún lórí mẹ́ta èmi èèyàn kan náà ni ọ torí ẹ wọn sọ pé pípọ̀ ọkọ̀ ọlọ́run kò sọ ọlọ́run di púpọ̀ tó bá ṣe pé ní ti àwa dáa jẹ́rú ọlọ́run pípọ̀ orúkọ sọ́wádìí púpọ̀ kí pípọ̀ ọkọ̀ ọlọ́run mọ́ aṣọ ọlọ́run púpọ̀ gan-an ní tọ́jú òdòdó jù mi láti aṣọ pé ńgbà tó jẹ́ pé Allah òní rahman òní ó ti wá túmọ̀ sí pọ́pọ́ nù kó ló sì wá kọ́ ẹ̀hẹ́n wọn náà ni Abdul ẹ̀hẹ́n ṣebí wọn náà là ẹ̀hẹ́n wọn náà là Débísí abdulkahar aremu adébísí téèyàn mẹ́ta là ń pè ní àbí èèyàn kan èèyàn kan náà ni tába tó pe ti bàbá rẹ náà mẹ́ta ó dókọ mélòó mẹ́fà à ń sọ̀rọ̀ èèyàn méjì àkókọ mélòó ó kọ mẹ́fà torí àwọn ní ta'addud al-asma la yastalzimu ta'addud musamma pípọ̀ orúkọ pọ̀ sọ ẹni dáhùn táwọn fi ń pèdè púpọ̀ torí ẹ̀ lọ́dọ̀ àwọn kèfèrí ti wọ́n sọ́ di o wọ́n ní Allahu yẹn kò yẹ kó jó kọ méjì Allahu Allahu náà ló yẹ kó jẹ́ tombolo tó ti rí Rahman wọ Muhammadu nígbà tá à ń ṣe Sulhul Hudaybiyah àsọyípọ̀ ní Hudaybiyah tánàbí wa ṣe umrah tó wọ́n jọ lọ wọ́n wá kọ̀wé àsọyípọ̀ anabi wa kpa láṣẹ pé kí wọ́n kọ wípé bisimilahi rahman rahim ọ̀kan nínú àwọn sọ abẹ ní kọ àwọn kèfèrí wa ní ama allah tani jẹ́ rahman tani jẹ́ rahim àwọn ọmọ o àwọn ọmọ ló ń torí délé o lè kọ́ńtà àgbàgbọ́ àgbà allah bọ̀ tóbi wọn náà ní pé ká kọ́ bismillata bismiluzza o ní jẹ́ ká kọ́ lórúkọ òsà láta òsà uzza báwo làwọn náà ṣe wá gbà kọ́kọ́ ní bismillahir rahmanir rahim allah lọ́jọ́ pàápọ̀ arahman arahim yẹn àwọn ọmọ ọlọ́run á dá wọn lóhùn ọlọ́run ní qul ud'u Allaha wa ud'u arrahman ayyamma tad'u falahul asma'ul husna sọ fún wa pé ẹ pè ní Allah tó bá wù yẹn pè ní arrahman èyí owó owó yẹn fi pè nínú àwọn orúkọ rẹ̀ òun ló la àwọn orúkọ tó rẹwà jù. wasalaam ìbúra ni torí kọ́lọ̀ ní jẹ́ asalaam walfata ìbúra ni torí kọ́lọ̀ ní jẹ́ alfata walwahab ìbúra ni torí kọ́ allah ní jẹ́ alwahab torí rẹ̀ tẹ́ bá wù tó bá wù yẹn fi pè nínú àwọn orúkọ rẹ̀ òun ló làwọn orúkọ tó dára jù nínú sahih muslim ẹgbàáwọ̀ ọ̀rọ̀ wà látọ̀dọ̀ abdullahi ibn umar radiyallahu anhuma qala qala rasulillahi sallallahu alayhi wa sallam inna ahabba al-asma'i ilallahi abdullahi wa abdulrahman dájúdájú orúkọ tó lọ́wọ́ bá tó nífẹ̀ẹ́ sí jù tó nífẹ̀ẹ́ sí jù ó nífẹ̀ẹ́ sí àwọn ọkọ mi náà àmì tó nífẹ̀ẹ́ sí jù ọ̀nà ni abdullah àti abdulrahman abdullah àti abdulrahman yẹn kó àwọn méjì nínú àwọn orúkọ ọlọ́run ọ̀gá púpọ̀ allah àti arrahman torí ẹ̀yin náà ẹ̀sàgbára o ẹ̀sàgbára o ẹ̀sàgbára láti sọmọ ẹ̀yin ní abdullah ẹ̀sàgbára láti sọmọ ẹ̀yin ní abdulrahman orúkọ tó lọ nífẹ̀ẹ́ sí jù so eléyìí òtúmọ̀ sí pé gbogbo kọ́ bá ti ní abudu abudu. àní ìtọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù ní méjì tó gbogbo ọ̀yà tẹ̀lé ni torí délé àwọn ọkọ̀ dáadáa ń bẹ́ ńlẹ̀ ọ̀sọ́mà rẹ̀ láà máa sọ àwọn ọmọ láwọn ọkọ̀ kan tó ṣe pé kò sí lápò ọlẹ́ńbì kan wọ́n lè sọ pé aisa ayman àbí òye wa gbogbo àwọn ọkọ̀ kan tí ò sí wọ́n fẹ́ máa sọ wọ́n máa wá àwọn ọkọ̀ kan tó yẹ pé ẹ máa wá ká ni ẹ ní rí i pé kò sàdédé jẹ́ bẹ́ẹ̀ hmm, ọmọ ustad àbí bẹ́ẹ̀ kọ́ hmm, irọ́ lásì àní Abdullah Abdulrahman tó hmm, bá ti wá mọ́ Abdullah Abdulrahman tó mọ́ mi ní orúkọ ọlọ́run kó tó fi abudu sí kó sọ ọmọ rẹ̀ àbí kó sọ lórúkọ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam oní Muhammad oní Ahmed. Hmm. so irú báwọn irú báwọn so eléyìí pàtàkì orúkọ tó lọ nífẹ̀ẹ́ sí jù nù tó sì yẹ káwa náà rí i pé aniru wọn lórúkọ ọma qul huwa rabbi la ilaha illa hu fi yé wọn arahmanu tẹ́ kọ̀ tẹ́ gbàgbọ́ tẹ́ ní Allahu nìkan lẹ́yìn máa kò yé yín ni oògùn àìmọ̀kan sì ní ká kọ́ ni nímà sọ fún wa pé Ar-Rahman yẹn olúwa mi ni òun náà sì ni Allah òun tún ni Ar-Rahim òun ni as òun ni al òun ni al òun ni al òun ni al òun ni al òun ni as òun ni al oní alqayyum oní ọba olórúkọ púpọ̀ eléyìí tó sèpẹ́ nìkan ọmọ yìí ń kárẹ̀ afọ́nìkan. la ilaha illa hu ẹ̀jẹ̀ tó fi kan kún fún yín kò sí ọba kan tó tó láti fòdodo jọ́sìn fún afọ́nìkan ẹyọ kan náà ni ṣùgbọ́n àwọn orúkọ rẹ̀ pọ̀ ọba ọ̀kan ṣoṣo ni ṣùgbọ́n àwọn orúkọ rẹ̀ pọ̀ pípọ̀ táwọn orúkọ rẹ̀ wá pọ̀ nǹkan kọ̀sọ́ náà di. púpọ̀ tọ́ adẹ́kọ̀ ẹni tí o bá ti gbà gbọ́ ńkọ́ kèfèrí nù alayhi tawakkaltu olúwa mi olórúkọ púpọ̀ yìí ó bá dúró èmi ò fẹ̀yìntì nǹkan mi yàtọ̀ sí Allah o wa ilayhi matab ọdọ rẹ náà sì ni màá ṣẹ́rí padà sí ọ̀dọ̀ rẹ̀ náà là á padà fàbọ̀ sí torí de eléyìí báyìí ẹlòmíọ̀ lẹ́tọ̀ sáti bọ́lọ̀ ń dorúkọ ẹlòmíọ̀ lẹ́tọ̀ láti bọ́lọ̀ ọba dorúkọ àwọn orúkọ ọlọ́wọ́n ọba tọ́lọ̀ ń jẹ́ ọkọ̀ jáǹtéèyàn lè bá a dùn ọlọ́wọ́n ọba ní walaw anna Qur'anan suyirat bihi al-jibal aw qutti'at bihi al-ard aw kullima bihi al بل الأمر جميعا أفلم ييأس الذين آمنوا أن لو يشاء الله لهدى الناس جميعا ولا يزال الذين كفروا تصيبهم بما صنعوا قارعة أو تحل قريبا من دارهم حتى يح أو يحل قريبا من دارهم حتى يأتي وعد الله إن الله لا يخلف الميعاد ọlọ́run bá ní wọléwò ẹnna kùrọ̀ánà tó bá jẹ́ pé òwe kan bá ń bẹ̀ kùrọ̀ánà yìí ìtumọ̀ rẹ̀ ọ̀nà níwé kan yẹn ti pa kùrọ̀ánà yìí torí pé gbogbo òwe wọ́n lè pè ní kùrọ̀ánà kótó wá di pé kùrọ̀ánà alukùrọ̀ánà ń jẹ́ orúkọ tírà tọ́lá sọ̀kalẹ̀ fún anabi muhammad sallallahu alayhi wa sallam torí ẹ̀ lọ́lọ́run ọba ló ti sọ àbí ló ti wá nínú hadith kó anabi sallallahu alayhi wa sallam sọ pé khuffifat ala dawud al-qira'ah khuffifat ala dawud al-qira'ah. فكان يأمر بدابته أن تسرج وكان يقرأ القرآن من قبل أن تسرج دابته أبي من قبل أن تسرج دابته وكان لا يأكل إلا من عمل يديه أخرجه البخاري ike داود عليه السلام ọlọ́run sì كان nǹkan lé ní ìrọ̀rùn fún un ó máa ń pa láṣẹ ike kí kótó wá di pé wọ́n tẹ̀ nǹkan àgùntàn yóò ti ka alukur'an tí alukur'an lọ́lọ́run wá fún Dawud ni kí lọ́lọ́run fún azabó azabó anabi ní inú sí ọwọ́ rẹ̀ ní ìsìtún ti máa jẹ torí rẹ̀ ìtumọ̀ kur'an bí ìwé tó bá ṣe pé ìwé kan bá ń bẹ so yẹra bihi al tó ṣe pé a lè fi mú kí àpàtó rìn látàyè rẹ̀ lọ síbòmíì aw qutti'at bihi al-ard abáàlẹ́ fi mú kí ilẹ̀ kí ilẹ̀ kó di ńtọ́lá aw kullima bihi al-mawt àbí alẹ́ fi bókù sọ̀rọ̀ kókò ó sì gbọ́ kọba jẹ́ alukur'an tọ́lọ̀ fanabi muhammed sallallahu alayhi wa sallam níbi ọlọ́àfin ọlá alukur'an yìí kò sí ìwé tuntun nítorí pé òun ní ìwé tó tó láti mú kí a fi mú kí àpàtó rìn láyé rẹ̀ kó sí rìn ó tó láti mú pé kí a fi mú kí ìlà ilẹ̀ kó là kó sì là ó tó láti fi bá àwọn òkú sọ̀rọ̀ wọ́n sì gbọ́ ìwé mi ò lè ṣe bẹ́ẹ̀. bal lillahi al-amru tọ́lọ́wọ́n bá ní gbogbo ọ̀rọ̀ sí o tọ́lọ́wọ́n bá ní gbogbo ọ̀rọ̀ sí o afalam ya'si alladhina amanu ọlọ́run ní sáwọn ẹni tó nígbàgbọ́ òdodo ti màmá dájú ni an law yasha'u Allahu lahada an-nasa jami'a bí ìbáṣepọ̀ wọ ọlọ́run ní kò bá fọ̀nà mọ́ gbogbo èèyàn sẹ́yìn ọ̀mà àmàdájú bẹ́ẹ̀ ni ọlọ́run ọba ni ò kí gbogbo èèyàn mánà àmọ́ tó bá wọ ọlọ́run kí gbogbo èèyàn mánà gbogbo èèyàn ni ọba mánà tọba wu Ọlọ́run kí gbogbo èèyàn mànà gbogbo èèyàn ni ọba mànà torí rẹ ẹni tó sì nà ta ló sì lọ́nà Allah ẹni tó mànà ta ló fi mànà Allah wala yazalu alladhina kafaru tusibuhum bima sana'u qari'ah Ọlọ́run làwọn kèfèrí o látàrí tí wọn ń ṣe ní sẹ látàrí tí wọn hù níwà àrélù àjálù ò máa ṣẹlẹ̀ sí wọn àrélù àti àjálù kò ní yé máa ṣẹlẹ̀ sí wọn aw tahullu qariban min darihim tí ó bá ṣẹlẹ̀ sí wọn yóò máa ṣẹlẹ̀ nítòsí ilé wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti sẹ́yìn rí láyé lónìí ẹ̀rọ oríṣiríṣi àrèlú oríṣiríṣi àjálù wọ́n sọ fún ìkọ́sẹ̀lẹ̀ ní China ṣé majority ẹ̀ tó wà bẹ̀ gbọ́lọ̀gbọ́ wọ́n sọ fún ìkọ́sẹ̀lẹ̀ lamẹ́ríkà ṣé majority ẹ̀ tó wà bẹ̀ gbọ́lọ̀gbọ́ wọ́n sọ fún ìkọ́sẹ̀lẹ̀ Russia ṣé majority ẹ̀ tó wà bẹ̀ ọgbọ́lọ́wọ́ bá gbọ́ ni. wọ́n sọ fún kọ́ ṣẹlẹ̀ láwọn lóyìnbó yẹn sẹ́mi jọ́rí tẹ̀ so àwọn àrélò àjálù ní yé ṣẹlẹ̀ sí wọn àbí kọ́ máa ṣẹlẹ̀ nítòsí wọn. nàìjíríà náà ṣe lóríṣiríṣi oríṣiríṣi àrélò àjálù èmi náà là ń rí náà là ń rí ẹnìkan kan yóò sì àwọn ẹrú yọ wọ yọ so gbogbo oríṣiríṣi àwọn àrílò àjálù látàrí pé àwọn èèyàn ò ṣètò ọlọ́ọ̀ni torí ẹ ọlọ́ọ̀ni hatta ya'tiya wa'dullah oníyé ṣẹlẹ̀ bẹ́ẹ̀ títí tá a dé wọn ọlọ́wọ́n bó fi dé ìgbéǹde àkìyà bí ó sì máa ṣẹlẹ̀ nù ọlọ́wọ́n nípa wa nù lápapọ̀ wa àmọ́ yọ ọmọ ọmọ àrílò àjálù yọ ọmọ ṣẹlẹ̀ ẹ lè gbọ́ pé ilẹ̀ ń mì ilẹ̀ ń mì wọ́n lè sọ fún yín pé èèyàn hundred thousand ńlọ́ba lọ àrélò àjálù ẹ rí i pé nínú àwọn ìlú tílẹ̀ tí máa ń mí bẹ́ẹ̀ dáadáa ní Japan wà ilẹ̀ máa ń mí bẹ́ẹ̀ ṣeré Australia ilẹ̀ máa ń mí bẹ́ẹ̀ ṣeré Iran ilẹ̀ máa ń mí bẹ́ẹ̀ ṣeré so bákan náà ẹ lè gbọ́ pé lẹ́ẹ̀rí máa ń wọ̀nyàn lẹ́sẹ̀ẹ́ tí ilẹ̀ ọ̀lànà lójijì tí ó gbé lumi eléyìí kọjá kó wọn sí foundation dáadáa so gbogbo orun àwọn àrílò àjálù bẹ ẹ gbọ́ pé bá ló já wọn wá kọ́dà àwọn ò rí nǹkan kan nínú ara rẹ̀ ambọ̀sibọ̀sì wọn ti rí àpótí tí máa káàsì rí tí wọ́n fi máa ń tọ́ ṣẹlẹ̀ gbẹ̀yìn kó tó di pé bá gẹ́gẹ́ bí bàálù Malaysia tó jáńjọ́ sí wọ́n ń wàdò níwọ̀n orí nǹkan kan nu abala ara rẹ̀ á ń bọ̀sibọ̀si wọ́n ra àwọn òkú yẹn èèyàn ọgọ́rùn-ún mẹ́ta ó lé lọ́kú nù ẹ̀. àrílù àjálù tírẹ́ẹ̀nì lè ti máa bọ̀ báyìí kó yẹ pé èèyàn bí ọgọ́rùn-ún márùn-ún ní kó bọ̀ òmíràn ń bọ̀ láti bí ó kó èèyàn ẹgbẹ̀rún kàtọ́ ọgọ́rùn-ún márùn-ún wọ́n bá lọ kanra wọn lágbo gẹ́gẹ́ bí gbogbo àwọn àrélò àjálù ọmọ ṣẹlẹ̀ sáwọn aláìgbàgbọ́ àbí tòsí wọn oníyé ṣẹlẹ̀ bẹ́ẹ̀ títí tí gbẹ̀ndà òkè àmọ̀ fìdí. ẹkànlẹ̀ gbọ́ pé balùwẹ̀ ogun já gbogbo ẹ̀ńtọ́ wa ń bẹ̀ kú bí ṣe máa ṣẹlẹ̀ sí Russia gbogbo gbà. ẹkànlẹ̀ gbọ́ pípé ìjì burúkú já omi òkun yá wọlé gbogbo nǹkan dàrú gbogbo nǹkan bàjẹ́ odidi ìlú dahoro bí ṣe máa ṣẹlẹ̀ lamẹ́ríkà gbogbo gbà kí lọ́ ná lọ́n láti pa gbogbo ayé wọn tí ìbá ṣe pa àdéhùn rẹ̀ ti síwájú pọ̀ nípa so ṣùgbọ́n báà ní payín á máa fi hàn yín bò ní ọ̀bá rí tá a bá payín ọ̀nà lọ ní kankan gbogbo pẹ́ẹ́sì nǹkan ogun kẹ́sì kìnnìkan ẹ̀tọ́ bá rójú ní máa wá ìrójú ìgbà tí wàhálà bá di gbogbo ojú yín gbogbo nǹkan ogun gan ọlọ́run sọ̀dọ̀ atẹ́gùn yóò sọ̀dọ̀ mi lẹ́yìn náà ta lẹ fẹ́ ta mọ́ ta ló ń yín ṣe ta ní òpè kó dún bíbí Allah Rabbul Alamin torí di eléyìí báyìí ẹni tó tiẹ̀ rí kí ló fẹ́ ta mọ́ tọ́ torí ẹ̀ àdánwò yóò láwọn ìlú àwọn kèfèrí yẹn ìwọ náà tó bá wá wàkúwà lọbẹ lórí rìkúrì ẹlòmí a sọ pé gbogbo nàìjíríà tó ń lọrùn ẹ owó òsín bí kíní sí wọn ìyàtọ̀ lọ kọ́kọ́ jẹ lọ lọ jẹ tó tutù ọwọ́ títí tí yẹn wà kankuláìsì àfà inú ilé jókòó òde gbé wọ ìbọ̀sẹ̀ rò pé bọ̀sẹ̀ tí ó tẹ́ wíwọ̀ rẹ̀ gan ìjàkadì níbi tó nípa dé ọwọ́ irú bọ̀sẹ̀ mu ó tún wá kẹsẹ̀ bọ́nu bàtà alábọ̀tà gbogbo ẹsẹ̀ rí ó tún wá ti kankuláìsì tí gbogbo ó tún ti di yìnyín tọ́mọ̀ sí báyìí tọ́mọ̀ sí báyìí kọ́ ẹ gbà mí téèyàn náà tó lájàlú kò tó láre ẹ̀yọ́ àmọ́ àwọn kíké ni wọ́n ń rí nbìgà àsìkò orú ọ̀rọ̀ àmọ́ fẹ́ẹ́ nù yẹn bá àtàtẹ́gùn díẹ̀díẹ̀ bá sórí wa náà. àfa olùkẹ́ gbogbo olú tí mú àwọn ní gbogbo àwọn ìlú wa agbára fáànù ta adúpẹ́ fún àwọn bìkan tó wà tó ti jẹ́ pé ooru ni ooru mú títí títí títí títí wáyà náà gbiná fara dama má wọ́n gbé gáàsì sílíndà síta níbi tó ooru mú dé gbiná ni mọ́tò ti pẹtrol bá ń bẹ̀ gbiná pé ah eléyìí kọjá náà àwọn kan sì tún gbé bẹ́ẹ̀ náà láyé. ọlọ́run ọba ẹlẹ́dàá kò sí bí òṣèlè mú yẹn ọlọ́run ní àrélu àjálù yóò máa ṣẹlẹ̀ sáwọn aláìgbàgbọ́ yóò sì máa ṣẹlẹ̀ nítòsí ilé wọn títí tí wọn títí tàlùkì yá mọ̀ fìdé onípa wa rùn àmọ́ yóò máa fàmì hàn wá. inna Allah hatta ya'tiya wa'du Allah títí tá àdéhùn ọlọ́run fìdé inna Allah la yukhlifu al-mi'ad ọlọ́run kì í yí àdéhùn àdéhùn lélẹ́yìí pé yóò máa ṣẹlẹ̀ ọlọ́run dákun ṣàánú àwọn. àdéhùn lélẹ́yìí pé kò ní yé ṣẹlẹ̀ ọlọ́run ṣàánú àwọn ṣeré alóhùn ní kọ̀pẹ́ kó jìnnà lẹ́yìn náà rí bí ilẹ̀ ti ṣe ń ya ti ń pọ̀ àmà gbogbo àmà àmà àmà tó ga ti ń bẹ láyìíká tí gbogbo ẹ̀ ya ti ń wọlé tó pa àwọn èèyàn rẹpẹtẹ ní freetown náà sì tún gbọ́ DR Congo. ẹ̀yin náà gbọ́ Ebola tó tún ti yọjú ń bẹ̀ nísì ẹ̀kọ́ majority wọn bẹ̀ ń kèfèrí ni wọn ẹ̀ ọlọ́run máa gbé kó wọn ọwọ́ akú kí Nàìjíríà ọgbọ́n okú kí Nàìjíríà ọgbọ́n àti jókòó jù ọlọ́run ẹlẹ́dàá wa kò kárẹ́ Ebola àwọn wa wá ń sọ pé ìlú ti yọjú làwọn fẹ́ bá gbá wọ́n sì ń bọ̀ wá nàìjà bóyá jọ sátidé ń bọ̀ yìí bó lọ́lọ́ ń ṣe yọ ọyàn téèyàn tó kọrun ara ọ̀rọ̀ nàìjíríà ẹ sọ pé ẹ ti pàdé pẹ̀lú àwọn WHO ẹ gbogbo àyẹ̀wò tó yẹ sì fáwọn kóńgò wọn ò ní tààrùn ká nàìjíríà bófin sọ pé tí àjálù àrùn bá ń àwọn tó wà ń jáde ẹni tí ó sì ti wọ ọbẹ̀ gbọ́dọ̀ lọ bá wọn ẹ̀yin wọn fẹ́ gbà wọn lálejò ńlù tiyín ẹ̀yin sì ní nìsín lọ́dọ̀ tiyín zina gbogbo ẹ̀ halali náà ni gbogbo àwọn ọmọ òfò tí àwọn náà ń tà dí wọn wọn lọ kó wọn bá wọn lóòtẹ́ẹ̀lì nífa wọn a sì ta gbogbo ẹ̀ fún àwọn àtẹ̀bólà fún wọn sẹ́sìn wọn kó àwọn tó tó àwọn olójú kò mú ọ̀lọ́ náà kó nàìjà kálukú ọba gba tiẹ̀ gún wọ́ sọ́lọ́n ṣe yọ̀yàn nù wàhálà tí yẹn kọrùn bọ̀ ọlọ́run láàrin ìlú àjálù wọ́n máa gbé báwọn aláìgbàgbọ́ àbí kọ́ máa ṣẹlẹ̀ nítòsí ọ̀dọ̀ wọn títí tí gbèǹdàlù kìyàmù fìdí àdéhùn ọlọ́run ọlọ́run yíyá àdéhùn rẹ̀ torí rẹ̀ àrò àwọn ẹni tó bá wà ní charge bọ́ọ̀lù kánṣu rẹ̀ bọ́ọ̀lù bọ́ọ̀lù àdánù kánṣu ẹ̀ bẹ́ẹ̀ lọ rọ́ṣíà náà kò sí ní tẹ́lẹ̀ gbàgbọ́ àbí wọ́n ẹ̀ أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب